الله أهلا وسهلا مرحبا بالعلامتين سلام عليك سنة والكرامة لسانك يا أبو رشيد له الجبان لمولى مرشدا من مجال العبادتين فإنك يا أبو الرشيد وعالم فقيه بدين الله لا بخرافته وطوت تحت العلم يا شيخ ذنبها فشوف الغراب العلم لا بجهالة وقضى إليه حمك أسنين واما الله بنور سلامتي واما الله بنور سلامتي أعوذ بالله من الشيطان الرجيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الهكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم لولا جاءهم الربانيون والأحبار عن قولهم الإثم عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلابي على كل الأمور لك الحمد لك الحمد وليس بما أو ليس من نعم حد تضل وتهدي من تشاء من الورى من الورى وما بيد الإنسان خير ولا رشد وأمر نفاذ في الخلائق كلها إذا شئت أمرا ليس من كونه رجل اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو الله ويعلم ما في الأر والبحر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رتب ولا يابس إلا في كتاب مبين ومن أعرض عن ذكري فإن له معيشة دوكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعلى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم ترسل إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته قطوانية قطوة الجكس الحمد لله الحمد لله الجكس الحمد لله الحمد لله الحمد لله رب العالمين بذكرك يا مولى الورانا سلام وقد خاب قوم عن سبيلك قد شهدنا يقينا أن علم بواسع وَأَنْتَ مَا فِي الضَّمِيرِ وَتَعْلَمُونَ Ọlọ́run wa tó kọ́lọ́dọ̀ rẹ̀. Ìdíkẹ́ kàríà látara pé ọkádàrà irú ìjókòó àlùbáríkà ìjímọ̀ yìí, Ọlọ́run lọ́mọ orí èyí tí àbá máa tó tí a bá sí ní àyè yìí ọlọ́run lọ máa àyè ibi tí a wà ọlọ́run tọ́wọ́ sàánú wa ó ní kí a kó lọ sí àfin arábìjì láàárọ̀ yìí arábìjì pàbọ́ àwọn tí a ń ṣe bẹ̀rẹ̀ ní àyè pàwà yìí ojúwe adàmọ̀ tó kò lórí dáadáa fún bàbá wa rábìyí Ẹgbẹ́ nínú àtíláwà tí a ti ń kọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀. Mọ́lọ́wọ́ kẹ́dàrà rẹ̀ báyìí, àwọn obìnrin yìí náà bá bàbá wa arábìnrin yìí dúpẹ́ ọ̀lọ́ kìdíkìrí kàrí náà àmọ́ lẹ́rẹ̀wà àwọn ẹ̀sẹ̀ àmọ́ وَقَدْ خَابَ قَوْمٌ سَبِيلَ فَضِيَعُوا Àwọn fẹ́rẹ̀ ọ̀nà wa tí ọlọ́run kẹ́dẹ̀rọ oríire yìí fún wa. nínú oṣù ọlápọ̀lẹ̀ yìí tó fún wa ní àǹfààní àti máa gbọ́rọ̀ ọlọ́run láàrin yìí àìní ìsìnkú rẹ̀ máa ọlọ́run ìsàdánwò fún ẹ̀rẹ̀mìírẹ̀ ẹ̀yìn ọpẹ́ wa nítorí àsìkò Àti àtàlárùn fún wa sọ́jú ẹ̀dá Ànábì Muhammad. الله يا خير الوراء Ìkún ọlọ́run kó lọ fẹ́ ní olóorí jù ní gbogbo sùn, ayé ó sì máa jẹ̀rán rẹ̀ kọ́lọ́wọ̀ òfin láyé lò Ìjọ ọlọ́run yìí ọmọ àbádọ́dé wa Muhammad. Wà aláfọ́ àpẹẹkẹ́kẹ́ àmì ìjẹmí ìwọ̀n ọlọ́run yìí náà. Ọmọ àbá wọn tí wọ́n bá nẹ́bí ló bà. Jẹ̀mí ìhìhìhì. Àtẹ́lẹ̀kọ̀ọ̀kan wa náà tí a fi fẹ́ wa tàbí fún àrẹ́bí wa Muhammad. Ìkẹ́ ọlọ́run Ọlọ ọlọ́run kọmọ bá tọ́jú ẹ̀dára. Àrẹ́bì tọ́lọ́run ṣe ní òjíṣẹ́ ìkẹ́. Ọlọ́run fi ṣàánú wa لقد جاءكم رسول من أنفسكم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رحمه رحيم الله في هذا àánú wa ó fi kọ́ àti rán òjíṣẹ́ kan sí ní ní àbúrúdì kan òjíṣẹ́ kan rán yìí ọlọ́run ní látara ní láti gbé dìde èèyàn bí ní àdẹ́lùwà Muhammad lọ́tọ́ máa fún alẹ́wọ́ mẹ́gbẹ́ni ìjẹ̀dẹ́kùn òjíṣẹ́ tó jẹ́ pé irú awọ ara rí nígbẹ̀lá rẹ̀ òlàrán fi ní àpùsì fún àràmọ̀lẹ́gbà fi ní àpùsì fún àpìrádìdẹ̀mú fi ní àpùsì fún ọba tí mọ̀lẹ́gbà dáná tọwá dìrú àkókò yìí nínú oṣù yìí ní hmm. mọ̀lẹ́gbà wá oníkàmọ́ mu àásọ̀gbọ́n wípé òlé mọ́kẹ̀ wá ló fi mọ́kẹ̀ mọ́ mu torí ìrànlẹ̀ ìgbẹ̀gbẹ̀ àwọn àbá àdúgbò ti lẹ́nu àásọ̀gbọ́n wípé náà ṣe ẹ̀ṣẹ́ kí ni ó jẹ́ fún ìjẹun ayé sí mú mi lọ bá wá jẹ́ tó ní ọlọ́jẹ̀ náà mú àápì ọ ní dàmóṣìlá Olọ́lọ́pọ̀ ìfìlọ́nà lè torí ìgbẹ́ tí wá lè tó bá ní kámọ́ mọ́ bá àfẹ́mọ́ yìí kámọ́ bá ó ṣe káwa tó ló jíjẹ àtijọ́ jẹ lẹ́rẹ̀ rọ̀túnlọ́rùn ní àkójì nǹkan ọlọ́rin ìyàwó ìlú ẹni tó tàbí yíwá àti ìjọni alẹ́ ìmà àmì tó ọlọ́rin mo kó tẹ́sí Àtíṣùn àrẹ́ Àtíṣùn àrẹ́ ìmọ̀ ẹ̀kún àmì ìtò Ọlọ́run àti ìtòrò àrẹ ó tó bí lọ́dọ̀ sí ẹ̀nà. Máa ní tún ẹgbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ obìnrin ẹmà sí. Àti ìtòrò àrẹ ìbìnrin mòmìnì náà. Àrí ìtòrò àrẹ ìbìnrin mòmìnì náà lẹ́yìn àsàlátù wa àyè tí ẹ wà rí àti sẹ́tà ṣe iṣẹ́ àwọn àlùfáà ni iṣẹ́ àwọn onímọ̀ ni ṣùgbọ́n tí ọmọ kéwú tó gbọ́gbára rẹ̀ ní àwọn àlùfáà ọ̀yẹ̀ tí ó pé ọmọ ẹgbẹ́gbẹ́ kó ṣe ìjọ díẹ̀ ó sì dúró ọ̀rọ̀ tí àwọn wọn tí wọ́n tí ó ti fẹ́ yìí bọ̀ pàápàá àwọn tọ́lọ́run ní kí wọ́n ti tí àlùbáríkà yìí lára àtúwà bàbá wa àlùfáà wa àgbà sàmá àtúnṣe àlùwádìí Muhammad Ìkáàrù ìyíṣàlẹ̀ àṣìyàkù yẹ́wọ̀n wà ó sí lóòrò. Tàmáhàtù hú bẹ́ẹ̀lẹ̀ màjáyé ìjẹ̀wárún. Ẹgbẹ̀ tó lọ́wọ́ ṣe láti fà wà. Ọba ti wípé kálùkù ọmọ máa fà rẹ̀ wá, ọlá àpọ̀ ọlá àpọ̀ àjọ. Tàmáhàtù hú bẹ́ẹ̀lẹ̀ màjáyé ìjẹ̀wárún. Láàrin àwọn àpá, àpá àwọn ìrìkì àjá kò Ìtàpàkára làkì wá mú yá máa ń bí ṣẹ́ pé bàbá wa ti rí rí wà fí ìlànà wà láàrínlélẹ́ ìmọ̀kọ̀kọ́rún oríire táwà náà ṣe ní wípé ara àpá wa ti rí rẹ̀ ẹ̀yà ayọ̀ afẹ́ ìlú ìgbẹ̀rẹ̀ àtàwọn bá ní kò wé ìtẹ́kà á ní ti rántí sọ́tọ̀kọ̀ sírù àmọ́ nàbùsà òkú lè àwọn akọ́dítà máa àti lọ́wọ́ فإنه إن العتب المعمود والعلم مبطل ما مات ما نهجر البابلة والتقاء وحصل سواء الأسر لا تتواوي ما مات من كمال العتب بأمه الكتب المتجهة والسعر عند القبائل نمي Wọ́n bọ̀ wọ́n láwọ̀ tẹ́lẹ̀ wọ́n tó ń ká gbádà rẹ̀ fún wa.

a àwọn tí wọ́n rú wọn tí wọ́n tún jẹ́ àlùfáà fún wa wọ́n máa ká wọn náà ní kẹta yìí àmín àmì gbogbo ẹni tó ti tí àlùbáríkà lára náà àlùfáà gbogbo ẹni tó báríkà àmọ́nù wọn ọlọ́ọ̀bá ya ààyè yìí tọ́dọ̀ rẹ̀ bí a síláàyè yìí gbogbo àyìlá tí wọ́n ti bàbá wa rábìdí kódà nígbà tí àwọn elétò ní wọ́n tó padà fún ilé lẹ́ta pé ẹ òyí ọ̀rọ̀ tí a rán mi padà mọ́lábìí wọ́n ti wá tí ó lọ sórí atẹ́kùn lọ sórí nẹ́ẹ̀tì àbí ọwà ti dé tí àwọn èèyàn ní ti fi ọ̀rọ̀ kí bàbá wa rábùjí látara bọ́lọ́wù ti ṣe wọ́n ẹ̀ẹ́sẹ̀ tó kó ni ọlọ́run ti káwọn bàbá èébì ìsàrí ìtẹ́wà lónìí èyí tó kúrò rọ̀ dáadáa báyìí fún bàbá òun lè rí pé wọ́n ti jẹun ẹ̀mí kí wọ́n tó jọba àkùsẹ́ ìyá bá ti jẹun ẹ̀mí kó tó jọba a máa dùn sí ìjọba ẹ̀ Ojúṣe fún èdí déjì ọba tí ó mojúṣe ní bàbá wa rẹ̀ ti ti máyì. Ojúṣe nù má ìgbèrè àrùn. Ògì ọlọ́run lórí rẹ̀, òun lọ́ba. Ògì ọlọ́run tí ń bẹ lórí rẹ̀. Ọlọ́run ní kọ́wọ́ èèyàn máa sáṣábẹ́ àwọn àrísáṣábẹ́ àbá àrísáṣábẹ́ báyìí jẹ máa. Ará ìjì náà àbá àkàwọ́ omi sọ́kọ̀ ní Tùlú láyé àti máa kọ́ ilé ìdí àmìnà. Tùlú láyé àti máa kọ́ ilé ìdí àmìnà. Mọ́wàá, yí tẹ́ ṣe tẹ́ ò ṣe olóbì yìí olóbì yìí àwọn èyí sábà yíyàn àyíyàn lójú ẹ̀ torí alùmọ́dù ìlúwọ́jẹ̀ bẹ́ẹ̀ yóò yíyàn lójú ẹ̀ a máa kó báyìí orí ìyàwó lò kó òun náà ti jẹ́ ìsàn ṣùgbọ́n kò ní torí àwọn tí wọ́n rí bí i wọ́n lè tara ní kẹ́kọ̀ọ́ ìfẹ́ṣẹ́ yìí orí kọ́lọ̀ ti nílẹ̀ ìjẹun ẹ̀mí tàbí àyè kọ́lọ̀ ń gbẹ́rí sí àdípò tí rúgbò ìyà lójú tí èdè ọdún iná ìmọ̀lúkà ìdájọ́tọ̀lú kọ̀wé ẹgbẹ́ni àkúsà tí ó wàjàdó àríkàtà láti ìyà àti ìlà wàkàtà àríkà yàtọ̀ àlò ìbílẹ̀ ìdájọ́bọ̀ ọ̀tọ̀ àrùkọ̀tù ó sì tọ́lọ̀ ó sì ní nínú àjà yìí kí ń lẹ́nu olúkà kì sí ọba ọlọ́rí gbogbo ìbàjẹ́ ọlọ́wọ̀ olúkà kì sí ẹgbẹ́ta olókà rẹ̀ ẹ́sẹ̀nà àkúsàdú rárá kò yé tó rẹ̀ sí Ee, ó dìlẹ̀ fún ti Wàjá àríwú àfíbà ní gúgbẹ̀ ní ìbálẹ̀ jẹ́ta ọlọ́run sọ òun ní kí èèyàn máa lọ ìbọ̀ǹta ó fún ọ ju ìgbàgbọ́ ìbálẹ̀ jẹ́nu ìbálẹ̀ jẹ́nu ọmọ wọn bí i sàmbá pàdé lọ́dọ̀ bàbá wa rẹ́bì yìí lásìkò ọ̀pọ̀lọpọ̀ ọba tó ti gbàgbé ọlọ́pọ̀ tó gbàgbé kò tọ́ba yìí ní àti fọ́lọ̀ ń bèèrè lọ́wọ́ Lẹ́yìn bá ń lọ ìgbàgbọ́ ẹ̀ṣẹ́ lọ yìí ó ń jú wọn wípé ọlọ́run kẹ́lẹ̀ rí lọ́ta tí ó là láyé tí ó tó là láti kò lé ọba lórí Ọ̀sákọ́lẹ̀ bí wá lẹ́bí ní ilé ìyọ́ tí Mùsùlùmí ọmọ ìjọba ọ̀sákọ́lẹ̀ rẹ̀. Kò pọ̀ lórí ìfẹ́. Kódà, ó tún fi kó adé orí wọn ń olàbálọ́dọ̀ bàbá ń tẹ́sílẹ̀ yóò lẹ́sà sí wọn. Ìrètí ẹ̀rẹ̀ tọ́lọ́ sí ẹ̀sìnlẹ́m mọ́rìnà rí ọba ààrẹ òun ni wọ́n máa ń gbogbo gbà ọmọ nípa àrẹ́bì ní sọ́wọ́ ọba bá lè ṣe bẹ́ẹ̀ ẹ̀sìnlẹ́m láyé ọlọ́dà lọ́rùn yóò kí ìkàlọ́rùn láti rọ́ká mọ́rìnà ẹ̀mí ìlọ́lọ́wọ́ rẹ̀ rẹ̀ fún yóò fọ́ fún bàbá àmìnà ọlọ́pọ̀ ẹ̀sáyé yí láyé ló fi yí àrẹ́sẹ́wà ní ọlọ́wùn níjọ parùn àmìnà wọ́lá pé ẹbí tó túkọ̀ lọ́wọ́ ẹbí jẹ́

bákan kò ṣe lágbára tó ìfìdíwó àwọn ìfìdíwó àwọn ìfì gbogbo ọ̀gẹ̀wó ṣùgbọ́n tó bá jẹ́ àwọn òkè kò lè rókè gbèsè kò lè rókè gbèsè kàkà gbogbo tí wọ́n gbé ìyẹn ṣe kẹ́lẹ̀ tó ká bí ilé ilé ọlọ́pìn jẹ́ fún ọdún gbèsè àmìnà bí ilé tó àwọn Àgbọ́ ikú wọ́n pé òkè kí ọjọ́ yìí kí lọ́yọ̀ ọkọ̀ ọ̀rẹ́ jù. Àrẹ́gbọ́ yóò. Bàbá wa rájì jí ẹ̀rí yọ. Àmìnà. Òòrùn náà òòrùn kè yọ. Bí fẹ́ pa gbogbo nǹkan tó kí lọ pa ojú nǹkan gà. Kò rí òkè gbèsè. Bàbá wa rájì jí àyè kọ́lọ̀ kì í sí ọlọ́run nígbà pàdúmọ̀ ẹyọ. Àmìnà ọlọ́run ti lò nílé rí fẹ́ẹ̀sì nígbà tí ẹ̀ sí ìdíkò ẹ̀tọ́ wá débẹ̀ ìyá náà wà ó kò bá ìgbé ẹ̀sẹ̀ à wọ́n látẹ̀lé ẹgbẹ́ bá bá bẹ̀rẹ̀ máa gbọ́ ẹ̀sẹ̀ ọ̀sẹ̀ yìí bọ́ jẹ mẹ́sẹ̀ẹ̀sẹ̀ tó yẹ kẹ̀ẹ́dá sí ẹ̀fẹ̀ yìí ọlọ́run wọlé ilé náà àláfíà ara ilé ṣọ́ máa nípa ọba wa ti bẹ̀rẹ̀ fún yín gbogbo ohun yìí ní àtọ́má orílẹ̀ ẹni gbogbo olúwà orí yílé gbogbo olúwà ọ̀pọ̀tàmọ́ látọ̀dọ̀ àwọn olóòdì àti gbogbo èso ara yí ọlọ́run ẹ̀yìn kàbànújẹ́ lára wọn àwọn ọwá kárí ìlú lè lásìkò tí ìlú ma ìgbárí sí dáadáa àmín ọlọ́run túbọ̀ jẹ́ kírú yọ ọmọ ìgbárí sí dáadáa tó wà àmín ẹyà rọ̀ gbogbo ohun tí ẹ gbà lérò mo lọ síwájú ìlú yìí èyí tẹ́ ẹ ti rí tẹ́lẹ̀ ọlọ́run ní darí padà sẹ́yìn náà èyí tẹ́ ẹ pé síwájú ọlọ́run tẹ́ tó fẹ́ kó ṣe lásìkò tí tọ́jú ká àmì yìí ọlọ́wọ́ sí rọ̀ fún àmín lọ́ba rẹ̀ fún pẹ̀lú ilé tí mo ti ṣe fún bàbá wa rábìdì ó ti kárí gbogbo ẹ̀yìn ìjòyè àbíbẹ̀ ẹ̀kọ́ látòrí bàbá wa ó sà kéèlé ọ̀dàmọ́bìnrin tí mo ti wá ní mo lò ẹ̀yà tí wọ́n mọ̀ ó làwà mọ́ lò éèlà ń lò bíbà yìí ẹ̀hàn ìgbà éèlà ṣùgbọ́n mo ní pé kíkò òní náà kọjá tọ̀ ẹgbẹ́ ah, tó wọ́n tàbí tí mo ti wá rẹ̀ rí ẹ́ ẹ́ta ti wá rí náà orí lọ́lọ́run ṣe ọlọ́run ní padà sí gbogbo pátá sí àpadà sí sí gbogbo ìtí ń ṣe bọ́yá lọ́ba ni bọ́yá ní bá ọlọ́run ti gbogbo ní níbi kọ́ náà lọ́wọ́ rẹ̀ àmín alábàtìrì alábàtìrì tọ́lọ́wọ́ láti fi lórí báyà alábàtì tẹ́kọ̀ tọ́dá ní mọ́rin àfún ẹ̀ tí bá rán sí nǹkan wọ́n máa fún lọ ó sì jọ máa ṣe tó bá tàbí nǹkan wọ́n rẹ̀ létí ẹ̀ bàbá wa rẹ̀ bìí àná tí ì yìí ọlọ́run ó ti ṣe nílá láti yọrí dáadáa kó wá fi gbogbo àwọn tọ́lọ́run ó ti ní ó fi láti yọrí dáadáa. àmín gbogbo ọlọ́mọba ọlọ́mọba ọbẹ̀ látorí bàbá kéèké ẹni wọ́n ti jọ pàdé ní àfẹ́ bí ẹ̀mẹ́jì nígbà mọ́ wá kí bàbá wa arákejì ó ké lórí gbogbo ẹni tí ń jọmọ ọba pátá àyè náà ọlọ́run ìjọ ìdàdúmọ̀ ẹ̀lọ́ ọlá àti tóbi ọlọ́run mo kí justice wa èyí tí mo fi púpọ̀ mo fi dá ní kí torí oore islam òun lọ́rọ̀ ṣe ẹwà islam òun lọ́rọ̀ ṣe ròyìn ọba wọn ìwọ́n àgbà wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n sọ̀rọ̀ nípa ìjà sọ yìí láti kò rí bẹ́ẹ̀ àná Kọ́ọ̀kù tí ìlú ó ní gba ìrògbà mùsùlùmí lọ́wọ́ hmm. ah, àti ẹ́bílò. Lánàá, nítorí wípé àmì, àmì ń bẹ̀. Èyí tó lọ́wọ́ ti sàánú wa irú àwọn ìsọ́sì sí tí wọ́n tó mọ̀ láàá. Òun láti láti lè orí èyí tọ́rọ owó wà sí tí bàbá wa ìmáàmù àgbà tí wọ́n sọ̀rọ̀ bálẹ̀ kan òun ni mo fi sa dọ́sì tí wọ́n sà ní ẹ̀sà láti fi àdúrà fún wa ó bẹ̀rẹ̀ lórí gbogbo àwọn tọ́lọ́run ti lórí sí ti ẹgbẹ́ wà náà tẹ̀ẹ́dọ́dọ̀dọ̀ náà ọlọ́run ti bẹ̀rẹ̀ dànù ọlọ́wọ́ wa túbọ̀ bá ní máa ti rí ní eré sẹ́kwẹ́sì àmì ìrìn àrùn gbogbo bàbá mo bá rán ka wípé alọ́mà tíyà òkìrí jẹ wá ọlọ́wọ́ ní fẹ́ẹ́ lọ́mà lé àmì onífẹ́ẹ́ lọ́mà lé àmì ọlọ́wọ́ máa lè sí láàpúpọ̀ púpọ̀ àbẹ́ ẹ̀kọ́ ló àbá wọ́n pọ̀ láwọn ọmọ àdè náà Tẹ́lẹ̀ ń sọ́mọ̀ ìsìláàmù tó jẹ́ pọ́ pàtàkì lọ. Wọ́n fi pọ̀ ní àwọn mùsùlùmí ìyẹn ibẹ̀ náà tí wọ́n ti ń jáde kẹ́ẹ̀kà gbogbo wà tí wọ́n bá tẹ́ ń pariwo ọ̀rọ̀ jáàbù ká ààrínú mùsùlùmí lọ́wọ́ fẹ́ tó lọ́wọ́ àgbà ìdí ẹ̀rọ àkànà ògbòdé lọ́wọ́ alẹ́ pàtàkì lọ́wọ́ alẹ́ pàtàkì Bàbá wà rẹ̀ olórí gbogbo tó tó kọ̀ mẹ́rin di ọ̀sùn tó olórí tó olórí mẹ́wàá. Wọ́n bá rẹ̀ lápọ̀wé tó olórí kọ́wàá. Wọ́n ti fẹ́ ìtọ́bá kù sọ́ kí bàbá wa láti di ọgbó kí wọ́n bá ti ṣẹ́ lórí ẹ̀ àwọn náà tí ó tẹ̀ lọ́wọ́ máa tó kìí igi yìí náà ó ti padà sọ́dọ̀ ọjọ́ sí ọlọ́lá gbogbo yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òkè yín àpàdà sí àbúrò nítọ́sí ọ̀ fún gbogbo ilẹ̀ ìrájìjí lápapọ̀ ọba tó sì ní orí fún gbogbo mùsùlùmí tí ìlú ìrájìjí yìí ọjọ́ ìpàdà sí àbúrú amínà ní mo ti kí wọn mo ti kí gbogbo tí ti àgbà àdíjòkó ẹ̀mọ́ bínú sí mi

من الخلق تأتي كالبهار تفجرا آمين Ayé èyí lápòtọ́ torí àsìkò. Mo kí gbogbo wa lápapọ̀ tí a wà ní ìjókòó yìí mẹ́ta iṣẹ́ lórí tí sábà máa wí mẹ́ta náà mẹ́ta iṣẹ́ ohun èyàn lè ti fẹ́rẹ̀ pẹ̀lú ẹgbà ní ìṣẹ́lá sí yìí ọlọ́mù ìyá bá ti fẹ́rẹ̀ pẹ̀lú kí ó sì jèrè rẹpẹtẹ ìyá bá ti fẹ́rẹ̀ pẹ̀lú kí ó sì jèrè kàkà ìyá sì wá ti fẹ́ díẹ̀ kí ó jèrè rẹpẹtẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí ìpín tó dáa nínú mẹ́tẹ̀ẹ̀ta òòrùn jẹ kọkàn wá àmìnà kìí tí ọ̀dá orí ọlọ́run jọ kàn wá àmìnà kọ́sí sẹ́rẹ̀ pẹ́tẹ́ ọjẹ́rẹ̀ rẹ̀ pẹ́tẹ́ ọlọ́run ti ṣẹ́bọ̀wọ̀ kanáà nínú àwọn tó fẹ́ mú òun àwọn tó bá kọjú ẹ̀dá àlẹ́bíwá Muhammad wọ́n bá nàbí Yorùbá lánàá àwọn ti fẹ́rẹ̀ pẹ́tẹ́ ọlọ́pìn tí wọ́n jèrè sọ́pọ̀ ọlọ́kọ́ sàánú àwọn náà àmì ẹ̀ Ìgbàgbọ́ bá fi ṣe ìdúró ìfẹ́wọ̀ fi ṣe lánàá kò sí lọ́dọ̀ tí wà mọ́ lónìí. Ọ̀lẹ́ ìgbàgbọ́ oníkálùkù wọ́n gbé kiri. Àwọn lánàá wọ́n ti ṣe rẹpẹtẹ, wọ́n ti rẹpẹtẹ. Jìnàbọ̀ àlàábẹ̀ṣì. Ọdẹ ẹ̀wọ́ wà ánìkù. Ìṣẹ́ rẹpẹtẹ mọ́sí. Ìgbàjẹ́ bí èrè rẹpẹtẹ mọ́jẹ́. Ní àbábọ̀ tẹ́ẹ̀rẹ̀, mo gbọ́lẹ́kù kí gbogbo wa lọ́tara wíwá sí ìjọgbò yìí. Àwọn àbábọ̀ gbogbo ẹ̀, títọ́ tí ó ta ìsáà, ìyàtọ̀ jẹ́ kò sẹ́ròyìn. Ìyàtọ̀ jẹ́ pé ọmọ jẹ́ torí ìtẹ̀mí ilẹ̀ ìjẹ́ tí ń jẹ́ lọ́tọ̀ wípé òun ti lọ́wọ́ àmúlẹ̀. Ṣùgbọ́n torí tọ́lọ́run owó fífì yà yìí ìlànà àbàṣì òun ni àwọn sùnmọ̀ àwọn tààrà ọkọ̀ bí ha àjẹ́sẹ̀ fọ́dọ̀ wọ Muhammad ìgbà tó wà ipò ẹni tó wà ní àjẹ́sẹ̀ àbẹ́bí wọ́n sọ bọ́rọ̀ oṣù àlábà wípé asùnmọ̀ òkọ́rọ̀ àtàndà ní ẹ̀mọ́ni ibi mo tí lọ sí lọ ìjẹ́ náà mò ń gbọ́ ìsísẹ́ bàtàkà ìbílẹ̀ bàtàkà tí lọ níwájú rẹ̀ tí túnmọ̀ pẹ́ nìkan lọ níwájú wọ́n wá bí ọmọ ìpàdé ìpàkọ́wà pẹ̀lú ilé rẹ̀ nígbàmọ́ ìsọ́ ìbò ààrẹ ilẹ̀ kọ́ra ìsísẹ́ bàtà tí lọ wọ́dù yìí ta ló ní àfihàn ó ní wọ́n sọ fún mi wípé iná akọ́ àtúnláàrí rọ́jù ní ìlú òmìnàtì ìsísẹ́ bàtà ẹnìkan nínú àwọn àìwọ́mà rẹ̀ ó ní wọ́n bẹ̀rẹ̀ Olúwọ́n sọ fún mi pé kú àbìláàrin ṣàbàṣì. Pé bìláàrin. Bìláàrin. Láti wọ́n fi bìláàrin léèrè pé irú bẹ́ẹ̀ olúṣe tó fi bẹ́ẹ̀ni tí ìtíṣẹ́ bàbá ẹ̀ Àwọn tó ń tẹ́rẹ àwọn ọmọ tàlá ìtàwà náà máa. Àmìnà. Ṣọ́ọ̀dù ní sọ́ọ̀bọ̀ máa ń ṣe ọdún ṣùgbọ́n tí mo lè lọ sí. Òun ni wípé ìfi èsì ẹ̀mí. Ẹgbẹ́ mo ṣe tó sáré tàbí mo rí àdé. Bí mo bá ti ń bá bàtà àtọ̀bọ̀tà, bàá tún sàlùwàlá. Bí mo bá pàdùwàlá tán, mo bá bọ́ mi ní sọ wípé ìlẹ́ni àlẹ́yẹ ọkà àtàrí ọlọ́run tó wọ́n ti ọlọ́run ní ọ̀pá àrùn méjì ètò kí oòrùn ọ̀pá méjì nígbà bá ti wọ́n kí tán ìgbàlẹ̀ lára àbí ọ̀bàlẹ̀ àdébì ní ìgbò sí náà ọlọ́pàá fọ́rọ̀ orílẹ̀ lọ́nà ìṣẹ́bù tàwà bí wáyé tó ìmọ̀lọ́pọ̀ ìrìn ọlọ́pàá rẹ̀ gbogbo ẹni tí bá wà tó tó tí gbogbo gbà ọlọ́nìfẹ́ ìrẹ̀kọ́ ló tó jẹ́yàn rẹ̀ nínú àjẹ́nà kámọ́ ti gbogbo ọkọ àdẹ́bì tọ́ráwọ̀ ọ̀jọ̀gbọ́n tí wọ́n máa gáájú wọ́n ní pa àbọ́kọ́kọ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n wájú wọ́n ní náà Ànábì tó dé lójú ayé ọ̀nàmà rẹ̀. Ọ̀nà àbí pọ̀ náà ní orí wíwà jẹ́nà. Níṣẹ́ wọ́n pè ó lẹ̀ ní ààyè. Bàbá wa náà arábìsí láwọn kan kí wọ́n máa tẹ̀lé wọn. Àbúrẹ́kọ̀ hmm, ó lè lọ́wọ́ tó pé ajẹ́sí tí èyàn máa ti jẹ́ ìgbà míì tí ó jẹ́ tọ́tọ́pọ̀ tó kí ò ní gèrè kẹta ọlọ́run má tutù wa lọ́bẹ̀ àmì àdíkì kan olóòtú kọjá àdọ́bì ní àtàdọ̀rọ̀ lọ́wọ́ mọ́fẹ́ tẹ màtọ́lápùta tí ò ní kẹta ọmọ àwọn tàbílẹ̀ ìlú أو المخلص وبعدين المخلص فينا من لا درهم له ولا متاع ẹni tí ò lówó tí ò ní ìgbẹ̀gbẹ̀rún olùkọ́lá ìfàánù wa àrẹ́bìnrin tí wọ́n mú lè nínú mọ́fẹ́lẹ́sàmì ọmọdé alákùnrin àlóòjọ́ mi yẹ́ ti yẹ́ ọ̀nà ìyá àmàtì ìrìnàwó láti wọ̀n وثيابه ويأتي قد شتم هذا وقدر هذا وأكل مال هذا وسقط دم هذا وضرب هذا ويعطى هذا من الحسنات وهذا من الحسنات حتى إذا قضيت حسناته أخذ من خطاياه ثم طرح عليه ثم طرح في النار Àdẹ́bì ní ẹni tọ́tọ́ ti dúró ọmọ lẹ́yìn yìí. Ọlọ́mọ ayọ̀ sẹ́lẹ̀. Ọlọ́mọ tó wá máa. Àmín. Òlẹ́ni tí ó lè jọ àti àbọ̀ pẹ̀lú ládàá àwọn gẹ́gẹ́rẹ́ tọ́pọ̀. Yóò mú ládàá kàkàdé rẹpẹtẹ. Yóò mú ládàá wẹ̀ táǹkà nígbé. Ọmọ lè jọ àti àbà. Òrìṣẹ́ tọrọ hàdà. Ó ti mú yà. Ọkọ̀ láti owó èèyàn lọ́nà ìtọ́ ọjọ́ gbogbo ọ̀rọ̀ kàánù ọ̀tẹ̀ èdè èèyàn lẹ̀ lọ́nà ìtọ́ wọ́n ti lú yà lẹ́ìsẹ́ ọwọ́ wà wọ́n tí wọ́n máa tún

irú ẹ̀lárakùnrin kan níjọ́ kan àdáti jókòó pẹ̀lú ọmọ sàábé ilé jù mẹ́ta pẹ̀lú ẹ̀ ọ̀ọ́kẹ́ tẹ́lẹ̀ bí ó wò rẹ̀ yìí orí sàábé arákùnrin yìí tí ń pọ̀ lórí ẹ̀sùn àdáti wọ́n bẹ̀rẹ̀ pé ka ánà ààzà rọ́jòlú yẹ tẹ́kùnrin àwọn tí ìgbà ọkùnrin tí mo ń wò lọ́ọ̀kẹ́ yìí ọ̀dọ̀ wà

ọkùnrin yìí náà lọ́dí lọ́wọ́ wípé ánàlì náà ni wọ́n náà ni wọ́n àṣírọ́tì ìjà rọ̀súlìlà ẹni tó wọ̀ yìí wọ́n fi ẹbí mi ará mi ọmọ dúkìá mi mo fi kí lọ wọ́n wá kiri wọ́n ni mo gbọ́kọ́rọ̀ Àdébì ní àkọlù òun fẹ́ta ọ̀pọ̀ ìlà ọjọ́ ti bí ọ, èdè tí mo tó wẹ́tù rẹ̀ iná lòdì jẹ́. Arákùnrin wọ́n kọ́ bá dẹ́bì ní pẹ́tù lẹ́yìn Júwẹ̀ ìsìláàmù tó mú wá fún mi mọ̀ fẹ́ sáfà. Àdébì ní àìsìláàmù, àti

yóò máa lọ bí ẹsẹ̀ rẹ̀ tó kù ló ti ká nìyẹn. ọ̀tá àkàtà alàhàmàtì lọ ìgbàkọ́ ló mú lọ yẹ. àti wọ́n sọ fáwọn tó jókòó ti wí pé ẹ̀túmọ̀ ẹ̀túmọ̀ ọ̀rọ̀ ìyá yìí. ọ̀gá láyé rẹ̀ ìmọ̀ mi fẹ́ láti gbọ́ ojú bí ìlú òṣùlẹ̀ gbogbo èèyàn láwọn mí ìfisọ́ ti kékeré ọmọ sí ọmọ ìyá mi ọmọ wà láti gbogbo ẹ̀sùn sí wá ọdún mọ́kọ wọn ẹni tí ó bí ìfẹ́ nígbẹ̀rẹ̀ pé kí o ìgbàwẹ̀ ẹgbàwẹ̀ ẹgbẹ́ni kọ́ sí ìyẹ́nu kọ́ ọmọ ìyá rẹ̀ ẹ̀sùnmù sọ̀rọ̀sọ̀rọ̀sọ̀mà kí gbẹ̀mọ́ rẹ̀ tọ́ǹkà wọ́n ni ó ti sọ láta irú òun tó ń kí ní sí yẹ

ṣùgbọ́n lọ́wọ́ ọkà sírí wọ́n ni àtírí wọ́n nípo arákùnrin yìí àdábì ní káwọn tààdì yóò súnmọ́ mọ̀ ya ó súnmọ́ ìgbà tí wọ́n tẹ jọ́pọ̀ àwọn sọ̀bá lẹ́bí bí ṣe pàpọ̀tọ̀ tó bí náà rẹ̀ ọlọ́pì tẹ̀lé àrẹ́bìnrin jàǹzù ẹ̀ẹ́sù ẹ̀ẹ́sù tó pípa máa rẹ̀ lọ́rọ̀ àkíwò kò sí pàmẹ́ àbẹ́bìnrin ẹ̀sìn tó fi pàmẹ́ Òun ló fi ẹ̀ gbogbo tó wí yẹn kò ti gbàgbọ́. Ó Mùsùlùmí owó bá kí. àwọn òde bá ti tí ọwí kò ti gbàgbọ́. ورأينا بغا يصلي ولا يقوم بالسابقين لكنهم قاعد الأخيرة ويمسكهم في الظالمين

wọ́n nílẹ̀ àgbẹ́bẹ̀ àdúgbò ojú arákùnrin nínú ojú ní ogún nípò lọ́wọ́ kí ló dé ah, omi tọ́pàá rẹ̀ omi ìpàtíkò owó kọ́lọ̀ ní mò àwọn màlẹ́kà méjì lẹ́gbẹ́ tí wọ́n ń fún ní Àjọ kọ́lọ̀

tí mo dúkọ́ tí mo gbọ́dúkọ́ lọ́pọ̀ ẹ̀ ìrìnlù ni mo dojúkọ́ ọmọ bàbá rẹ̀ léèrè kí lọ bó yìí ṣe omi ló ṣe Jìdínú wọ́n sọ fún mi wípé arákùnrin yìí tí mo ń kó lọ́dọ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n ẹ̀ sí lọ gbogbo tó ní ní ògùn lẹ́yìn nígbà wọ́n tọ́tọ̀ rẹ̀ èbì lọ pàtẹ́bẹ̀rẹ̀ kódà ló tó ọ̀nà orí ìkẹ́jẹ́ kó kọ ewé orí ìjẹ̀bì lọ́dọ̀ lọ́sàrọ̀wò ní padà ẹwọ ọ̀pọ̀lọpọ̀ wa lónìí gẹ́gẹ́ tó kẹ́gẹ́ ń kó wa torí wípa ríjẹ ọjà ìdàbí ọlọ́pọ̀ ọjà ọlọ́pẹ̀ ọmọ ọjà àtàgbẹ̀rẹ̀ sọ́lọ́ wọ́n pẹ̀lú àpìsì ọ̀làjọ́ àwọn látọ̀dọ̀ àwọn àfá àwọn ìgbìmọ̀ bá sọ̀rọ̀ ó jẹ́ ẹ̀sẹ̀ láti ọ̀nà ọ̀kadà gbogbo ọ̀tá àti ní ìsìn ọdẹ ní ìsìn ọdẹ ẹni tó bí òun ní ìsìn yájá ìta ìsìn náà ẹ̀sìn ẹ̀sìn náà ni ó rẹ̀ jù wá ẹ̀sìn náà sì torí owó ni torí owó ni ọ̀sẹ̀ sì kẹ́ tó lóore tó ẹ̀sìn tó ní àsìkò Ẹnu mo bá ti gbé láti pẹ̀, kódà kan máa kẹ́kọ̀ọ́ láti wà lẹ́tọ̀ gbé láti gbogbo olórí àbíkọ́ sí. Olórí àbíkọ́ ti kí ni kò kírun kírun. Ẹ̀sìn wọ́n ní ẹjọ́ parí ìtara tó yẹn. Àdájọ́ ní kí wọ́n dà á tẹ̀ ẹ̀nà sí ẹ̀nà sí. Àdájọ́ ti tẹ̀lé ṣe sáré rẹ̀. Kódà ó kú ó lé sí sáré

àwọn bàbá wa orí adé àbí ọba alè ẹmọ́bìnú alè ìlú ilé ẹmọ́bìnú àti bàbá wa aláṣẹ ti lo ìlàṣẹ akíkú oríire الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم وأقل يدعوا القرآن أولئك لهم الأمن وهم عجيب قليل قوم قليل قد في قليل ọlọ́run ní pàtàkì àmà yẹ̀yẹ̀ yìí wọ́n lápẹ́ iná wọ́n fi jókó yìí fún àdọ̀kọ̀ránù ní gbogbo bí pàkúdé ara ní òde lọ sáájú fún mi ọlá ti tóbi ọlọ́run ẹ̀sìn wà lọ ìdá àtàkùn kẹrí mọ̀kọ́ ní àtìrìmọ̀ alẹ́bìnrin tálákùn alẹ́ inú yìí bá wọ́n sápáńdé sáà ní ẹ̀kan wọlé ọlọ́run sọ ìjìnlẹ̀ àbùkù Àdábìnrin wọ́n lọ sí arákùnrin yìí, àdábìnrin lórí ti sáré rẹ̀. Wọ́n ní ọkùnrin yìí nígbà náà àmìlẹ̀ ti kọ̀ ní ọwọ́ nínú ẹni tó ti fẹ́ kékeré wà ó jìrà bí kẹ̀kẹ́ tí wọ́n sì sáré ẹ̀ sọ́pọ̀ obìnrin ẹni kí wà nù gbogbo ẹni kọ̀ọ̀kan wa ta wà nídòkó yìí ẹ̀sán sẹ́tàn sí ọlọ́run nínú wa lọ́wọ́ ọ̀dà ọmọ orí fún àlùbáríkà fún àná àmìnà ọ̀yá ti pọ̀ lọ́ọ̀dì ẹ̀rùsùlẹ̀ ní ìjókòó yájú hmm. ọ̀bá yá ní ìjókòó ṣùgbọ́n aláì yóò máa tó pé àlùbáríkà yóò máa kọjú ọ̀ àmìnà àrọ́bí ah! láti sọ̀rọ̀ nípa ìjẹ kúdú jẹrá ìjẹkúdú jẹ̀rá corruption Corruption. ọwọ́ ilé ìpele tó bẹ̀rẹ̀ sí wa nígbà tá a bá tó fi báyìí fún àbó òkun ọlọ́wọ́ ládàbọ́ àti ṣọ́kà bí láì ẹ̀yà fún mọ́mọ́ ẹni gbogbo wa táà ti tó bójú sí láti nítọ́ eré òní jọ ẹkùn ṣùgbọ́n wọ́n dàgbàjọ́ rí wípé ọlọ́ tó bàbá dáadáa lórí sáàbò wípé àdébílẹ̀ kùn. Gbogbo sáà pẹ́kọ́já tùjẹ́ tó lè ṣe nìkan lọ ọ̀gbọ́n. Àwọn òmìnkẹ́ ni, gbogbo tó ti ṣe àwọn lè fi òwe pa ọlọ́rẹ̀ tẹ̀sí ẹ̀ lágbàwá lè jẹ ọlọ́rẹ̀ àtẹ́kùn tẹ bàbá ẹ̀tẹ̀ ń pẹ́ mi ẹ̀yà kúrò èmi ni fóònù láyà ọ̀dọ́ yí ẹ̀rù yorùbá fi ọ̀rá ohun olókè lẹ́wọ̀ ẹ̀wọ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ nígbà tí ní nàìjíríà ti bèèrè fún ogun ọlọ́dún òkú ìyàwó ọgbọ̀n ọlọ́dún fẹ́ wa wípé ẹ ti tẹ̀lé kẹ̀ẹ́ àtìkò yóò ti pẹ́ àwọn ẹ̀sí ìmúyàn kẹ̀ẹ́ pàápàá múyàn tààrẹ́bá ní ènìyàn nípa arábá tẹ́ lọ́rọ̀ tó ti wọ́n tó ti gbà wípé òsí ẹgbẹ́ nígbà lọ́wọ́ mọ́ múyàn. ọlọ́run mẹ́rin tọ́rọwà náà ti sàyà kọ́kọ́ ọ̀nà ìṣọ́lọ́ pé kí ni ó ti kò sí tó fi ọlọ́run nínú láyé ọkẹ̀ ẹ̀mọ́rùn ogún ma ọkẹ̀ wọ́n náà kọ́kọ̀ àyàwó alẹ́ tó kò ní àwọn mọ̀mọ́ sọ pé mo bèèrè tó ní mọ́ni ipọ̀ láyé àyàwó alẹ́ bá tẹ́ẹ̀ni lọ́wọ́ Òdílórí torí ìrọ̀rùn ìyàwó olórí. Ẹjọ́ kò jẹ ìyàgbẹ́ ìmọ́ ọ̀bá mẹ́ta fún ní ọkà. Ọlọ́pẹ́lẹ́ bá ọgbẹ̀ ìjìnkú kẹrì wá láti bú ọlọ́wọ́ ìyà àti ọmọ fún wọn wà. wọ́n wọ́n bẹ́

ẹlẹ́kùn orí tọ́lọ́wọ̀ ẹ̀kẹ́ kájúkù orí tọ́lọ́wọ̀ ẹgbẹ́ ìbí tẹ́ẹ̀bẹ̀ lọ́rọ̀ sọ ọmọ tí ó lè ọlọ́dí ẹlọ́dí fẹ́ ṣètí ìgbó tó ń ká bẹ́ẹ̀ bá tó ń gírí sọ̀rọ̀ lẹ́gbẹ́ ọ̀rọ̀ mi a máa fẹ́ ṣètí ìka àwọn ní ìgbẹ́ táwọn ti gbó ọba máa ń sọ̀rọ̀ ó tún máa ń sọ̀rọ̀ ó tún máa ti wá àti lọ sọ́nà ti káwọn ṣùgbẹ́ mi bàbá bàbá sọ̀rọ̀ wá àjọ máa gbọ́ ni bàbá ìdílé gbọ́ àbíjọ́ ní ẹ̀dá kan torí tọ́lọ́ àbọ̀ àwọn tó ọdún ó ti àwọn olórí ọdún ẹ̀sà àbí òfin ẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn olórí ẹ̀dìjẹ́ olórí àwọn olórí ọkẹ̀ Ìjọ́ bí ọmọ òun rúdù láyé, òun ó mú ogún pẹ̀lú ọlọ́wọ̀ fẹ́ àti wọ́n wọ́n pọ̀pọ̀ mọ́lọ́ lórílẹ̀-èdè yìí àtìgbà tó ti fẹ́ àti wọ́n máa ń túwẹ̀ ẹ̀fún ẹni tí ń fẹ́ kúrò fún máa ń tẹ́ni nígbà tí lọ́kàlá ọ̀tẹ̀ àgbogbo ẹ̀jọ́ nìkan àti gbogbo ẹjọ́ wá rí apé àwọn lórí ẹlẹ́bọ̀ yìí iṣẹ́ wá ìṣẹ́ ìyàwó nìyí tí àwọn tí bá fẹ́ kí kẹ́kẹ́ pọ̀ ọlọ́pọ̀ pàápọ̀rẹ̀ dà wọ́n ti gbẹ̀ padà wọ́n sọ lóko tí ó wù ọ́ nínú ọgbẹ́ pọ́pọ́ ìbádà wọ́n kì bá bẹ́ẹ̀ pọ̀ pírísì ọlọ́pàá tàbí kúrò lè dà so ọ̀pọ̀lọpọ̀ kọ́ wọ̀ fẹ́ pọ̀ pírísì ọ̀pọ̀ kúrò pọ̀tọ́ dà kò ní bí pẹ́lẹ́pẹ́ àgbẹ̀jẹ́ wọ́n tó fi sáfẹ́ gbogbo ẹ̀rọ wọn owó ní pamọ́ àwọn ọ̀la ní pamọ́ gbogbo bẹ́ẹ̀rẹ̀ tẹ́tì kìí owó bẹ́ẹ̀rẹ̀ pàmọ́ iṣẹ́ ìyàwó bí nìyẹn àwọn láti wájọ́ àwọn náà wọ́n pàlìwọ̀ ìta àpágọ́kọ̀dà àti àṣà àṣà ẹjọ́ kẹ́kọ̀ọ́ yé ti ọ̀gá sílẹ̀ ìdájúmọ̀ sí ara ẹ̀jẹ̀ méjèèjì yóò bá wà. yóò bá àwọn náà sí ni àtọ́bẹ̀ gbogbo ayé ló ní àtàkì láti dámà àtẹ́bọ̀ ìsọ̀nà kí lọ bá ti kí fún wa ọ̀pọ̀ pátá òkèké ìwọ̀n tí kọ́lù ọmọ ẹkọ̀tọ̀ ọmọ ọwọ́ pátá nígbó lọ jókòó tí tí ó lọ ìlẹ́yẹ wákàtí bẹ̀ tí ó bẹ̀rẹ̀ tí wọ́n ma kọwọ́ ma sọ fún mi omi ẹni tí wọ́n wọ́n kò wà ní ọdún fún mi ẹbà wá ìfọ́ ọkọ̀ rẹ̀ láti ẹ̀sọ̀ pé àtà tí a bá wá tà tí máa tọ́lẹ̀ ẹgbẹ́yẹ ibi tí ti bẹ̀rù ibi kọ́ ṣe bẹ̀rẹ̀ yẹ kẹ́ẹ̀kẹ́ ti owó nìkẹ́ òun nìkẹ́ dúdú jẹ́rá orí pàpá òun ló ti bẹ̀rẹ̀

kí ló fi balẹ̀ jẹ́ tí wọ́n kówó jẹ́ tó náà ní wọ́n mú lò fún pẹ̀lú ọlọ́run ọba olórí corruption ti bẹ láyé lónìí oníṣẹ́kùnbìlá ìṣẹ́kùnbìlá yìí òun ni tí mo lọ́wọ́ ọ̀rọ̀ ti tò sí èèyàn kò sí tó lè ṣe jọ́ lórí. Ọmọ ọ̀pẹ́kẹ̀ ojú ó yọrí ìdìbẹ̀ láti ní. Wọ́n tẹ́ ojú ó dìgbà tí ó gbàmú tí ò nílé bọ́. Ó ti lè wá kò sí fẹ́. Bàbá ń wọ́ ògùn sí ìjẹ́ kúrú jẹrá èyí sọ́wọ̀ láwùjọ wọn lórí apàtàsọ́dọ̀ lọ́nà. Kìí ṣe gbogbo àwọn tó ń gbẹ́kẹ̀ẹ́ ní ọdún ìwọ̀n nítorí wípé ẹ̀mí gbogbo wa ẹ̀mí ló ti pàdé ọjọ́ bá ti pàdé ìgbó lè tó fi òjú tẹ́lẹ̀ ìgbà tó pàrọ̀ àpàrọ̀ kakí àwọn àgbọ́dáwò lójúgbà àdáwò pé kó lè dáa ẹ̀mí tó wọ kakí ọ̀rọ̀ àtúgbé àgbọ́dáwò lọ́rùn

ẹ̀síwọ̀ náà ẹ̀sìn tó tó ọ̀pọ̀ tí ìjẹkúrú jẹ láti balẹ̀ jẹ́ nì orí gbogbo tí kọ́kùnkù ṣe títí yọjì lónìí tàbí rìn tàbí yọjì tàbí ilẹ̀ pẹ́pọ̀lọpọ̀ bí pẹ́lẹ̀ ní ìka láwùjọ tọ́lọ̀ ní ìfí pọ́lẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ mọ́tò nínú jìbìtì nínú ọ̀dà akẹ́kọ̀ọ́ ìdàkọ̀ orí ìkẹ́kọ̀ọ́ mọ́tẹ́ni ìdójú owó rú olọ̀pọ̀lọpọ̀ bí ń bẹ̀rẹ̀ ní ìṣẹ́ lónìí kò tí ó tó lè mú kó láwùjọ yìí tí a bá padà sí ibi ẹ̀ṣẹ̀ ibi tẹ̀lé ọlọ́run lápadà sí tẹ̀lé àwọn kẹ́ẹ̀ẹ́sọ̀ déédé wọ́n bẹ̀ èèyàn lókè tàbí kó bẹ̀rẹ̀ ẹlọ́wọ́ èèyàn lẹ́yìn mọ́tọ̀dúwé àwọn ń tòfin ṣùgbọ́n ní sáà ń tòfin ilé lọ́wọ́ à ń tòfin ààrẹ ní tí ó gbófinró Nàìjíríà lófin ṣùgbọ́n àlágbófinró amòfin àlágbófinró hmm, àwọn olóògbèrè dópe àbí justice wà alájẹ̀mú tààlẹ̀ àwọn àpẹẹrẹ tí ó gbèrò tí ó ti fẹ́tọ̀ọ́ kí mo bọ́ tó ń pè lóbi yẹn yóò fi máa jókè òsìlẹ̀ mọ́mù tó rí wípé ohun tó ti kọ̀ọ̀kan wá àdọ́rò jíjọ pàpọ̀ fúnra wa òsì ìlúsàpò sànáàbí agbára kan lórí ọgbà ọgbẹ́ àrí ìwà pẹ̀lú àmọ́nù ọ̀fẹ́ dára Gbogbo obìnrin ẹgbẹ́ gbé kalẹ̀ láyé tí ọ̀ lágbára kan láti sọ́mà tó sọ́mà ìjàbọ̀ ọmọ wọlé. Jìbìtì ọwọ́ tó ẹ̀. Kí lọ́pàá wọlé yìí tí wọ́n dá lọ́sùn? Ìjúwe pé ní Mùsùlùmí, àwa kan ní alálàáfíà, àwọn ẹgbẹ́ gbádùn. Ọmọ tó tí ó ń níbi yàrá wá lórí àtọ̀rọ̀, ọkọ̀bá wá lẹ́tí lọ́wọ́ sọ̀rọ̀, lè dáadáa jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Mùsùlùmí, wọ́n ti ilé ìwé wọn sọ ti kiri yóò. Lẹ́yìn mọ́yé, àbàbọ̀ sọ̀rọ̀, wọ́n tún kí ẹkú sẹ́yìn. Ṣẹ́wọ́. Torí pé wọ́n káwọn ọmọ wa níwẹ̀ẹ́. Wọ́n ò fojú àìyáwó àbí wọ́n Nígbà ọjọ́ irú àwọn àbáwà arẹ́pìdí wọ́n ti lè. Wọ́n wọ́n ta bàbá lọ́rọ̀ fún ó pé ìyámọ̀ ń jẹ̀ ìlàmù. Kí wọ́n bà tó wá rárá ní ọlọ́dọ́ wọn. Pé ẹgbẹ́ ni lọ sọ fún lábá ní pé ìyájẹ̀ ìlàmù òwò ti mọ́ tó di àwọn bàbá. Tí wọ́n tó dé ìgbóná tó dáa. Ètùtù mi máa mọ̀ ọ́mù. Ètùtù dáadáa. Oníwèé kìíní. Tí a bá ti ń dé, ọ̀pọ̀lọpọ̀ méjì wọn báwọn títà obìnrin kọ́ lẹ́pọ̀lọpù tẹ́gbà sí lọ yọ́rọ̀ bọ́rọ̀ tó dùn yọ́rọ̀ ọmọ bàbá bá lẹ́pẹ̀ ọgbùgbà àwọn tí àwọn ọmọ akọ́lọ̀ wọ́n jẹ́ Ọmọ dáadáa ní ọ̀dá. Nínú ọkọ̀ tí wá, ó dàtọ̀ bá kọ́ lẹ́gbẹ̀ẹ́ tó wà, a kàá àpẹ́ ìlànà tí rí ní ìyá ń tẹ̀ sọ́pọ̀ mọ̀, ní ṣọ́run lọ́nà Òun àdègórì. Ẹni tí wọ́n fẹ́ tọ́ lọ ní ẹjọ́ tí wọ́n ti fẹ́ kiri ó. Ẹni tí wọ́n fẹ́ lọ bá kiri ó. Ẹni tí ó. Òjúbọ̀ wọlé ìjọ́dá. Gbọ́gbọ́ ó wẹ̀rẹ̀ náà rọ́pọ́ sí lọ lóòrùn ní ọkọ́kọ́. Ọlọ́run kó pàánù wa. Amínà ẹ̀tìmọ̀ títí pọ̀ ìbálẹ̀ jẹ́ náà nì ẹ̀tìmọ̀ yìí lọ́pọ̀ òkú sí ìbàjẹ́ àti ìjẹgún jẹrá ọ bẹ̀rẹ̀ látòrí wípé ayẹ̀sì lára ènìyàn òun ni láàbò kọ́kọ́ pàtàkì tọ́jú ọtọ́jú ẹ̀mí ẹ̀mí ìlú lọ́tọ́jú ṣùgbọ́n wa àtọ́jú ẹ̀mí ẹ̀mí wa pọ̀ tọ́jú ẹ̀mí ara nìkan lọ́pọ̀tà ọmọ àkọ́kọ́ sí láàrúnjẹ ẹgbùn tó ní ìta sí sówó ọ̀fẹ́ ni tí mẹ́lá òbí fẹ́ zúyìnà ní mẹ́sì ogún ṣàwà ọlọ́run ti mẹ́wàá ní ẹ́ ọlọ́run ti bí bẹ́ẹ̀rẹ̀ ti wọ́n lẹ́ni kí ọ̀pá tẹ́tì ẹ̀ẹ́mú lè máa mú lọ ìdàbà wà máa mú yóò ẹ̀ẹ́mú lọ sókè òun náà òun jẹ Àwọn tí wọ́n bá ti fẹ́ ìwọ̀n tí wọ́n bá tí wọ́n kò lẹ́ tí wọ́n bá ti bá ara lọ́lọ́. Ẹgbẹ́ ẹ̀dí sára ọ̀pọ̀ olóṣèlú, tí wọ́n bá ti wọ́n lọ́yẹ́ sílẹ̀ Àwọn náà bá ní pẹ̀lú pé wọ́n kò jẹ kí ló bí bọ́ọ̀pù kàkàdàkà fẹ́ tí wọ́n tí. Káàkọ́ pẹ̀lú wá sí, ọ̀nà bí káàkiri ní ṣílé ọkọ̀ tí wọ́n. Ajẹ́dọ̀ ọwọ́ mi ìṣọ̀lọ̀ ìtì kan, bátálà bàbá ẹ̀rọ ọkọ̀ bí lè. Tí ìṣẹ̀bí ilẹ̀ ìdápẹ́, ọ̀sẹ̀ bí ìdí kí, ṣùgbọ́n mọ̀ pé ìmọ̀ Owó lè wá na ládáàdì kọ́rọ̀ náà náà jẹ́. Àti ọkọ̀ bùkátà. Owó ní ọ́pṣọ̀ òfífà ayé òsìbí tí ò sí. Kí a máa wọ́n kiri, wọ́n wà ní Wọ́n wà ní rẹ̀. ètò ìṣúná ọmọdé ti jẹ ìjábọ̀ fún wa kéde oúnjẹ lọ sí alọ́rùn nípàrí ọdún akẹgbà ní àjẹwà máa fóògùn lọ́nà àti gbàgbà òjìgá ọlọ́wọ́ bọ̀rọ̀ láríkà ti bẹ̀rẹ̀ sí láàrin àwọn ọmọ kéúgbà àpá àbúlẹ́nì ojú àpá ẹ̀rẹ̀ ọdún ìdíkọ́ máa wọ́n kìrì ìdíná ọmọ ẹ̀wọ́n kìrì sí ẹgbẹ́ Ọ̀rọ̀ ọmọ tó bí ọ̀rọ̀ ìgbó náà ara ara mọ́kò tí ó fi kó tí ẹ̀kọ́ àbá àti ọlọ́pìnà. Ìgbó ẹ̀lẹ̀ bí sọ ọ̀gùn yìí tí ó fi wúlò ní wá bẹ̀rù jì ní ẹ̀mí yìí lálọ tó ṣe. Ọmọ níbẹ̀ lẹ́yìn àbá ọmọ kẹ́

Àdúgbò kan níbi, àwọn tó fi ní wípé káàkókò ẹ̀rí. Ara olùkú wọn là ń tó wèrè. Bọ́ọ̀ ní ṣe gbẹ́gbẹ́gbẹ́, bọ́ọ̀ ní ṣe Owó oṣù ọ̀ká òun kọ́ ọ̀ká tó ń kù, ọ̀ká tó ń ọkárí nítorí wípé ní ní ọ̀sẹ̀ kí ni ọ̀jẹ́ ọ̀pọ̀ tí jẹun ẹ̀kọ́ tó ń jẹ́ ẹ̀mí fún ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa wájú ìdílé òfin. mo rọ kí o tún ní ẹ̀nà bímọ fúláìsì nínú wàlá dínú náà yàgbọ́gbọ́ ọ̀rọ̀ lámàánú ọ̀tọ̀ òun. àdíjẹ́ gbogbo ìdáàbò bá gbogbo ti ọ̀ṣà kí ló bẹ̀rẹ̀ àdẹ́bí ní alhàlálù ẹ̀jìnà ẹ̀jìnà gbogbo oṣù ẹ ọmọ ilé tọ́jẹ́ ìtumọ̀ àlálù ẹ̀jìnà oríkàlùkù lọ pẹ̀lẹ́ta iye tá máa fọ ní oṣù rẹ̀ àti ẹ̀kọ́ òun ni alhàlálù ẹ̀jìnà aláàdì tí mo tí wọ́n fẹ́ mọ̀ wípé iṣẹ́ mi rè orókùn mi ni mo ṣe kí ni mo jẹ́ wọ́n àrámú ẹgbìnù èyí tó ọdún lọ́pọ̀ sí ó yí wọnú owó ẹ̀ àrámù ọ̀fẹ́ iná ọ̀pọ̀ àpọ̀ òmòrò mùsùlùmí àti tí lọ́pẹ́ àwọn òmòrò mùsùlùmí àwọn ọ̀rọ̀ tó tún jí ìyáàtù ọmọ pé wàhálà kan bẹ̀rẹ̀ ládùúgbò àwọn kò lọ ti nígbà lọ torí bí tẹ̀lé ọ̀rẹ́wọ̀n ní ìmọ̀ pẹ̀lú àṣà akẹ́tọ̀ ọ̀gbẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn ọ̀tún wá báyìí ọba ẹ̀bá ní ògbọ́rọ̀ ọ̀gbẹ̀rẹ̀ ó lè bẹ̀rẹ̀ wọ́n láti bí ẹgbẹ́ wọn ẹ̀rọ àti إلى قبرنا بمثل أيدينا ولكن يا فقار آمن غاكر ولا ديننا يا فقار آمن غاكر ولا رجل جيد Torí àwọn tó wà á jà lọ́wọ́ ààrẹ àríwẹ̀kọ́ ọdún kan lójú rẹ̀. Ọ̀rọ̀ ara ọ̀rọ̀ ẹ̀yà tó mọ́ lọ. Àwọn ọ̀rọ̀ ní ìlọ́ Tọ́rújú, káàlọ́ bí a fẹ́ gbé lọ sí àláàrí ní tàbí àrá. Ọ̀pọ̀ nínú lẹ́rìnkọ̀ kan wá ń jẹ. Káàlọ́ bí bá gbé lọ, sẹ́lẹ̀ ìpára ní ẹgbẹ́rọ owó oṣù mi sọ́lọ. Àbínú àrámù lọ́wà tí ìgbọ́dọ̀ dàmówó. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ ẹni tí ọ̀tẹ́ mú wọ́n sí mọ́ṣàbá ẹjẹ́ pọ́kẹ́ tó súnmọ́ sí ìpé mọ́ṣàbá àjọ ọmọ wá lọ́rẹ́ ọ̀túnbí ìdí mọ́ṣàbá lọ́rọ̀ àwọn ní ìrọ́bìbí ọ̀rẹ́ ní pọ́pìtì látìwẹ̀ àrákùnrin Àwọn ní ìtùwọ́ ní èlé jẹ́ ìfowó ìpàdébàdì. Gbogbo wa lọ́gbà. Àwọn ọmọ ti kọ́ta.

Ọba ti pè lẹ́lẹ́ náà ni wọ́n kò lò fún ọba tó ti sá. Àwọn nínú àwọn àbá bá ní èyí tó lẹ́yẹ náà nígbà táà tó lè fowó lé náà kọ̀rọ̀rùn. Kọ̀rọ̀rùn ẹni ó bá ká ìyá lé ní lọ́nlọ́wọ́. Èyí tó lè yìí wọ́n ní kẹta. Ṣé bá máa ń gbà á pọ̀jù dáná ojú owó rẹ̀? Wọ́n ní tí kò ṣe wípé lọ́ọ̀kùn nǹkan ìlú wọ́n nà àwọn nípa ọba ti ṣẹ̀tọ́ ní àwọn àwọn ọmọ àwàdá tó wá ní wọ́n ní pé kọ́nà ń gbà tí ọ̀dá ẹni kó wọ̀ ọmọ náà àwọn nípa ọba ti ṣẹ̀tọ́ ní àánú mú ẹnì kẹ́kù kẹ́kọ̀ọ́ ti bóńkì náà ní ìdí ọ̀dá jẹ wọ́n ni rárá ipò ẹ̀ wọ́n lọ́bẹ̀ gẹ́gẹ́ bí ipò ẹni tó jà lè mú ṣẹ̀rí ìdúwọ́ ti jọ nù táwọn oníṣẹ̀rí àtijọ́ tẹ́tẹ́lẹ̀ ọwọ́ tó wà sí ìgbébé ọ̀dá ọgbàgbó mẹ́tàájú ọ̀rẹ́ ní mo léwájú justice àwọn àwọn àpòlíjọ ọlọ́pọ̀ láti ní òkè ní dánimọ́ àwọn àfẹ́ẹ̀sì ní wọ́n sọ fún pé ọlọ́pọ̀ ò lè ṣúgbà rẹ̀ àti kọ́kọ́ mú tó péye tọ́lọ ọjà padà fún ẹ̀tùnú

Ọlọ́run bá lè lọ ètò táyà àti pẹ̀lú òtù alẹ́ ti àdá gidi ìgbìkọ́. Tí wọ́n fi fún ohun. Hmm. Ọlọ́run náà ti ní wà lápùn ní fún bí àìdíkó ìrìnàtàdógà. Ọmọ bí bá ẹgbẹ́ ti mọ̀ sí ìgbàmú dé báyú. Ẹgbẹ́ ti rà ní bíbẹ̀. Ẹgbẹ́ ti rà ní bẹ́ẹ̀. Ọmọ bá jẹ́ àjẹ́. Àwọn àbẹ́ ìrìn àjẹ́ pẹ̀lú òkèrè. Igbó gbé yẹn lára rẹ̀ ẹni tó mi dúkìá ọ̀dọ̀lọ́wọ́ ọkọ oní ọdún wá ti tó tó ń owó jáde gbogbo òun kò sí àpá lórí ilé ẹ̀ lọ́dọ̀ wà pa bá nígbà ní kọ́mọ̀ ọ̀rọ̀ mi pé tó jẹ́ ohun tó rújú كلمة الرسول تفقرها بدينه وعرضه wọ́n ti sàpọ̀ lọ́ọ̀sí ẹ̀ àtijọ́ olúwàbí ẹ̀. ọ̀fẹ́ ọlọ́ àti mọ́lá rẹ̀ ti fọ́ mú kẹ́sì pọ́ńpẹ́ sẹ́fì akọ́ọ̀tù bọ̀lọ́ ọmọ náà bí ẹni tí ó mú

Àbẹ́bí wọ́n ní wọ̀mọ̀ wọ́pọ̀ àti ṣùwà. Bẹ́ẹ̀ yẹ́ bá ti wá bọ́ọ̀lù tó bújú wà yìí. Ọlọ́rẹ̀ ẹgbẹ́ ti kàrọ́ọ̀ì. Kàrọ́ọ̀ì. Yẹ́ra aláwòlà ìrìnà. Kọ́nà gẹ́gẹ́ bí rọ́ọ̀ì dáradára tí tàrà jẹ lẹ́gbẹ̀ẹ́ ọgbà. ẹnìkẹta oko sínú ọgbà ẹnìkẹwà kó ẹmà lù rẹ̀ wá olóko wá sọ fún wípé tó ti kó mọ̀ ẹ̀dẹ̀ gbàdó mọ́tù tó kó wá gbé tí ọwọ́ ń ta jẹ àwọn ẹgbẹ̀gbẹ̀ ọgbà bí ìwọ́ ti máa jẹ yóò sọ lè nínú ẹ̀yìnwá sí àsọ́gbà àdẹ́bìnrin yóò ṣíkú ẹ̀yìnwá sí àbúrò àwọn oníkẹ́ náà yóò kó ألا وإن لكل ملك أجل إن لكل ملك حكمة Gbogbo ọba ní máa ń lọ ọba jẹ́. Bàbá wa láti jù lọ́gbà wọn. Àwọn mẹ́rin. Lọ́gbà wọn láwà. Gbogbo láti jí àtílẹ̀ rẹ̀ ọba bàbá jù. Àlá ọba wọn rẹ̀. Ọmọ tí ó kọ̀ mí, àbúdá kó kọ ilẹ̀ rí jẹ́ kò ní síta.

Àlàáfíní wà nínú ẹkú lè mọ́ lékí ní sí máa. Gbogbo ọba ní ní ọjà díẹ̀, ìjọ́ nìkẹ́ sí ìjà, ẹlẹ̀ ẹlẹ́gbẹ̀ ọjà kí ni ọjà ọ̀pá. Àlàáfíní na ṣe máa wọ́n ọ̀pọ̀ orí kí

Àpọ̀ ọlọ́run yẹ àgbọ̀dọ̀gbọ̀ ń wẹ̀. Ọwọ́ bá ti wọ inú ẹ̀, ó ti wọ inú ẹ̀wọ̀, ó ti díje ẹ̀wọ̀. Ẹ̀yọ̀ sì ní jẹ́ ojú ọ̀nà ìwájú ọlọ́run. Kọ́nà láti yé bì, olóòtú máa ń ẹwọ́wọ́wọ́ sí lọ. Ọlọ́gbọ́n ọ̀rọ̀ tọ́lé ọ̀rọ̀ tọ́ ọkọ̀ ọ̀tọ̀ ọkọ̀ mẹ́rin nítorí corruption. Gbogbo tẹ́wọ̀n bí ìsìnkọ̀wọ́ ọ̀sẹ̀ àkójọ ọ̀pẹ̀lẹ̀ lọ, ẹnu lọ́rẹ̀ta tí ìyẹ́ bá dúró mọ́ àláti ẹ̀yọ́ gbádùn ó gbádùn ọ̀wọ́ ti tí ìyẹ́ lẹ̀ fi dúró mẹ́ ju ẹ̀mí kọ́ jẹun ẹ̀mí kọ́ jùlọ. Olúwa iná tó dáadáa ni mo rà. Àdẹ́bí ní ń bẹ lára wa ìgbà àti gbé bá kí ẹ̀rẹ́ Ìgbà tọ́lá Àwọn ti lè dá alára, ìrọ̀sẹ̀lọ́lá àdìjẹ́ ìlọ́dò. Gbogbo ara ẹni tí ó lára rẹ̀ kò rí ọ̀tà. Ẹ̀yẹ̀ díẹ̀ díẹ̀ ni bá ń bí ẹ̀dà lára rẹ̀ lọ́pùjọ wà ní ọba kó ra ní ìgbà ẹ̀kọ́ ayé lórí ẹ̀kọ́ ayé lórí èdè lórí ẹ̀kọ́ jẹ́ ara náà lọ́bàjẹ́ ara wọ̀nyí àdẹ́bìnrin ni ọkà mọ́kẹ̀ yìí ohun ọgbọ́dọ̀ tó ṣe àkọ́kọ́ ní ọlọ́kẹ́jì èjì lójú ọ̀dọ̀ tí sáà tọ́ta gbogbo tí ìjẹ́búrú jẹ́rá ọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ gbogbo àwùjọ tẹ́lẹ̀ ẹ̀bá wà kí wọ́n ti fẹ́ àti gbogbo tí ó sì lọ́dọ̀ àwọn tí ó wà àwùjọ rẹ̀. gbogbo àwùjọ tí ọ̀gá ti lẹ́ẹ̀tọ̀ fún ìgbógbó tí ó sì ohun tẹ́ mọ̀ rí pẹ̀lú ìkọ̀rọ̀ kò sí lọ́dọ̀ ti wà. àti pé ìdáwà nísìn ẹ̀ṣẹ̀ kíkà lọ nísìn nínú òṣèlú empowerment Ọjọ́ ẹ̀kọ́, ìgbẹ́sẹ̀lẹ́dùn mọ́ tẹ̀lé tí mo wọ́n rẹ̀ ní tẹ́lẹ̀kà yìí tí wọ́n bá dákọ̀ ẹni tọ́lọ gbọ́kọ̀ fún jọ́sì jọ́mà èdè dákọ̀ ẹ̀ àmì dáàbò ọmọ ọmọ pátò fún ẹni tó náà ní ìgbẹ̀jẹ̀ pátò nínú ilé ìmúlẹ̀ àwọn ọmọ ṣe ẹ̀pọ́wọ́lẹ̀ ẹ̀pọ́wọ́lẹ̀ sí torí ẹni tí lọ lọ́dún tí ń bọ̀ Òun ní bí ẹ̀ẹ́sẹ̀ lórí àti mọ́tì pò láwùjọ. Gbogbo àwùjọ tí ọ̀rọ̀ ti níṣẹ́ fún gbogbo tí ó sì. Ọ̀rọ̀pọ̀ òye àwọn bẹ̀. Nínú tí sáà ọ̀bí tó ògùn yẹn, lórí sáà mo mọ ní gbòdì ipò àbúrú ni. Àwùjọ. Ọ̀pọ̀ ọ̀sọ̀rọ̀ láti náà mọ́ ọlọ́run wá wọ́n ti ẹ̀sìn ẹgbẹ́ ní ọ̀nà ní ìpìkẹ̀kẹ́ wípé nígbà ọmọ bá tó lè aṣọ lẹ́yìn ní ọ̀nà ìlòkò tó fi òǹgbó di ẹ̀jẹ̀ tí ọlọ́pàá pàtàkì ìgbésẹ̀ láti jẹ ọ̀sán kámẹ́lá tí ò ráyọ̀ nù lọ. lọ́kùnrin kọ́rù ọ̀tọ̀ ní kọ́rù wọ́n mọ́kùnyà ọ̀tọ̀ ní kí èyí wọ́n bí ọwọ́ akọ́wọ́ bẹ́ẹ̀ máa kò tí ọlọ́pọ̀ bí i sọ. orílẹ̀ lọ́wọ́ أن يرى أثر نعمته على Ọgbọ́n máa ní orí pàdẹ̀rọ àti lára ẹkùn ìlú ìgbà máa lò. Lẹ́rù tó tẹ́lẹ̀ ṣe orí pé ìgbẹ̀rẹ̀ àti tí mo ṣe fún olóògbé yọ̀ bẹ́ẹ̀ ni. nínú owó máa tó àti tí wọ́n lọ. Àlábìnrin ẹjẹ́ ẹmú ẹmú ẹgbọ́gbọ́ ṣùgbọ́n bí gẹ́rẹ̀ ẹmú lá oníbìgẹ́ òlẹ́bí wọ̀nà ẹ̀ẹ̀gbọ́dọ̀ jẹ́ ẹ̀ẹ̀gbọ́dọ̀ mú ẹ̀ẹ̀gbọ́dọ̀ wọ̀ títì gbìyànà tó bá ti jẹ́ tọ́lọ̀ ọba rẹ̀ fún ọ ìlò lò ń jẹ wọ́n jẹ́ bí ọba ti jẹ́ ti gbéraga àti kí àṣẹ́jì méjèèjì lẹ́sìn ọ̀fẹ́ nìyẹn ọ̀fẹ́ gbéraga òsìfẹ́ àṣẹ́jì wọ́n bàbá láti máa bẹ̀rẹ̀ lọ́wọ́ pé àwọn òṣèré kàfílẹ̀ rẹ̀ kún fúri bàbá fẹ́ kọ̀rọ́ṣọ̀ òkú láwùjọ yìí oògùn tí ò fẹ́ ẹ̀sìn wá ṣe òun lè ká ṣiṣẹ́ bóòwò ló sì bóòwò ló sì kú láwùjọ sọfúnlẹ́nu àṣọ́rẹ̀ tí owó owó kan tó tó bọ́yẹ́ kọ́ tí pàmà àpèjúwe àpèjúwe lòdìnà lòdò lọ́nà kí n tó kú kí sùkú ló ní pé orí dúkìá yìí ó ní àhápù ìlàjà ìfàkìrì yàwó ó dùn mọ́ nínú dúkìá ìtàkùn sí ìjọ òṣìṣẹ́ kan ẹ̀fẹ́ ẹ̀yọ́ ọ̀fẹ́ ọdún ọdún ti mú kí òṣìṣẹ́ kan ọmọ ọ̀tà nílọ gẹ́gẹ́gẹ́ ìyá bá fi tọrọ àwùjọ lọ́wọ́ wà ní táwọn èèyàn ń kà tó sì ń táwọn èèyàn náà mú ẹlẹ́ kan wọ́n máa lọ fún wa eh, eh, eh, aláre àwọn ọmọ àdápọ̀ máa ti ẹlẹ́gbẹ̀ẹ́ ọwọ́ òbí tẹ̀lé inú ọ̀rọ̀ ìsìláàmù sí rí tí wọ́n ló ṣe kí lè ló ṣògùn sókè ìsìláàmù pàtàkì àmà kí kálùkù oníṣẹ́ tiẹ̀ kálùkù oníṣẹ́ lọ́wọ́ ó sì máa tẹ̀ ní iṣẹ́ ìsìláàmù òpinlọ́ sí ibi bọ́lá àìníṣẹ́ ó sì tún sọ zàdá ibi ìgbógun tí ó sì lọ́wọ́

Dákà nígbọ̀ yìí, ìyàwó ẹ̀rọ ní orí alágbàdo. Àgbàdo kí ó dá ọkọ̀ torí kó wọlé mọ́kù torí kó lè fáwọn aláìní, inú ilé rẹ̀ lókó gbogbo ẹ̀ sí. Rọ̀wọ̀dá ni wọ́n lọ tọ́ ní lágbàdá ìgbẹ́lẹ̀ rẹ̀ máa tàbí tó bí ẹ̀bí ẹ̀kún ní ó sóbi tó sí. Ibi àdẹ́wò ti bẹ̀rẹ̀ ló wọ́n ṣẹ̀lú. Àwọn akọlọ́ṣẹ̀ náà nínú ọ̀nà islam lọ́pẹ̀ ọmọ dé òsì ọpẹ́ pẹ̀lú síbi àdára wọ́n mùsàwà àbábẹ̀lẹ̀ ọ̀rún wọ́n kàdà òfin islam ó wá kẹ́lẹ̀kọ́ ọ̀gá jùlọ làádára wọ́n mùsàwà ó lè òsì láwùjọ wáyé aláwọ̀ kan tí wọ́n àwọn àtẹ̀mọ́lù bẹ àbí òtí nínú omi ọlọ́yún àwọn àtẹ̀mọ́lù bẹ àwọn ní àgbà gbígbẹ̀ yú ni wọ́n ń dẹ̀lẹ̀ lóòrẹ̀ lọ́gbọ́n That is so emotionally where you are the one who you open. Ọ̀sẹ̀ ti tí ó ga ju òfin lọ. Èmi máa ń ga ju gbogbo ẹbí kẹ́lì lọ. Ẹwọ́ òṣùlù kẹ́lì ọmọ Títọ́ ti ọlọ́bìnrin Nàìjíríà tó jẹ́lẹ̀. Àwọn nínú ọwọ́ àpá wọ́n ní jẹ́ ìjọ́ yọ́pàá kò ọ̀yà kí a rí àtọ̀. Àjàlè náà ni. Àjàlè náà ni. Títí torí wípé ebi tí wọ́n rí bẹ̀rẹ̀ kẹ̀rí àtàrò ni pé Destination pé ìyẹn jalè, wọ́n yà sọ fún wípé ọ̀tà òótọ́ yá. Ọ̀tọ́ra wọn, olówó ti ní ìpè tí ó lè, olùgbé yóò bẹ̀rẹ̀ lọ́dọ̀ ti àwọn adájọ́ ti ọmọ náà ọmọ dàrú. Àwọn ọmọ ń bọ́bà ọkọ̀ sẹ́yìn, wọ́n wá pé wọ́n wá tó ànábì. Wọ́n ti dára bí ọdájọ́. Ṣùgbọ́n tó tó lẹ́tọ́ àwọn ẹbí wá pàdé rẹ̀. Wọ́n nílé ànábì àti kọ́kọ́ wọ́n ti gbé kẹ́ẹ̀kì àìgbàmìdí yàrá. Tó o sì mọ́ pé ẹ̀ láwùjọ nítorí pé ìyẹn ọkùnrin ṣì ní. Nínú ọ̀rọ̀ tó ga láwùjọ olóbìnrin wà. Tó o sì dájọ́ rẹ̀ tó ọmọ ti lè lọ́jọ́ ẹ̀ tí ó gbé lọ́wọ́ ẹ padà sí ilé náà àrò òkú sí sáà tó ṣe fún hmm, corruption ní corruption tí ó bá ti gbé lọ́wọ́ wọ́n kọ́kù kù bá ẹbí wọn lọ lọ́dájọ́ fún àrẹ́bìnrin àrẹ́bìnrin ọgbọ̀n nígbà ó bí wọ́n mọ̀ náà láti ẹ̀mọ̀ ọ̀gbà nígbà ní àjọ lẹ́yìn tí ọ̀rọ̀ rẹ̀ ti lọ́dọ̀ mi torí nínú ṣẹ̀lẹ̀ àṣà títùmù mẹ́rin òṣà ìbò àtìrí mẹ́rin òṣèré àṣà báyìí ọ̀pọ̀lọpọ̀ ìkàwọ́ ọgbọ́n kò láti yíkọ́ òṣèwájú adájọ́ adájọ́ èèwẹ́jọ́ kìí Àjẹ́kọ̀ọ́dún, ẹgbẹ́ bá gbé wá náà ní wọ́n dá. Ṣùgbọ́n bá pé kí náà tí lọ ẹgbẹ́ wá kára ilẹ̀ àwọn ọ̀rọ̀. Ẹgbẹ́ bá gbé wá, ṣe lọ tó lè ti tẹ́gbọ́dé wọ́n dùn ní, lọ́wọ́ ìfẹ́ káàbá sí ìdílé òmínú ètò àrọ́sọ ọmọdé ànábì ní tí ọmọ ní tí mo bí inú kí ń ṣe fátímà sáàbà ọmọ ti lè jalè kí ń ṣe lọ́dọ̀ mi àkọ́ta àmùhàmmadù yẹ́dà ẹgbẹ́ ànábì òbí ọwọ́ rẹ̀ Ìdálà ni ẹ̀. Àlàgẹ́rẹ̀ wọ́n mú sàwọ́. Ẹgbẹ́ ni ẹ̀. Ọmọ ọ̀gbà tí ọ̀gbà ti fi déédé láwùjọ mọ́, ajẹ́nu lè lọ tọ́rá sí ìta fún mi kìí ní ọ̀rá kò ti lè rá. A lè rí corruption nígbàdàn láwùjọ wa. Ẹgẹ́ ní, nínú ọkọ̀ tí Islam tó ti fún ẹkùnrin jẹra, orí ìjìyà tí wẹ́wẹ́ pẹ̀lú òkè ìṣẹ̀lẹ̀ àgbà kéèké fúfúyẹ́ omi àgbàrà kò tí ń bọ́pá nínú ìṣòrí ẹni tí ó pín ó lè ta ṣùgbọ́n tí ìyà bá tí ń fúyẹ́ ẹ̀sìn ọ̀nà pọ̀ náà ìjìyà tí ń bẹ nínú òfin tá ń lò tá ń fúyẹ́ òun ló jẹ́ fẹ́sì ọ̀rọ̀ àkọsí

kí ni tó ní bẹ́ẹ̀ ti ṣe ìyàwó ìgbádùn ní kò sí bí a ti lè rí ìjú mú ìjẹ́kúrú jẹ́rẹ́ ọ̀rọ̀ṣẹ̀ pọ̀ láwùjọ dúró fẹ́ ẹ̀fẹ́ lọ torí bẹ́ẹ̀ ni ìjẹ̀yà tó lágbára tó ẹ̀fẹ́ ìjẹ̀ láti kí èèyàn bá tó jálè ó bẹ̀rẹ̀ tó pè jẹ́rẹ́ ohun afẹ́ الله إنما جزاء الذين يحاربون الله ورسوله قبل محارب فيبقى أقول إذا يبقى وقف أقوف أجل Àwọn ìṣọ́làmù kó ló wá pa wọ́n pìtàlẹ́. Àwọn ẹni pé wọ́n gbé ọ́ sílì kan tí gbogbo èèyàn rí. Tí wọ́n wà wò أو تقطع أيديهم òtítí tí wọ́n fi ìyàtọ̀ látara yíwà ju káùsìláàmù lọ òtítí tí ìsìláàmù wọ́ ju wípé kí wà bàjẹ́ kó lè kú òláwùjọ nínú ẹ̀ ìsìláàmù kọ́ mú ìjẹ́kúrú jẹba ìbàjẹ́ ọkà kú ókùnfà ọjọ́ káwọn ọmọ lẹ́yìn tí wọ́n mọ̀ sí kéèyàn má dáadí jíjẹ ọmọ dáadí bímú ọjọ́ kọ́nà àrámù nígbà jẹ ọ̀nà àrámù nígbà mú ẹ̀sìn jẹ́ ó ṣe wípé àbọ̀ àlòrìlà Wọ́n ti mọ́ ń bọ́ nínú àbọ̀ àti wípé

ìwọ́dẹ̀ ní ìkàláyé lónìí ìdáṣẹ̀ kan mọ̀ nínú dúkẹ̀ sí ìbẹ̀lá lè mọ́ ọmọ ní gbogbo ẹni tí ṣe wọ́n ti fẹ́ ẹ̀rọ ìgbẹ́kún ó bèèrè okun ẹni tó tẹ́ orí ìkàmọ́ tí ẹ̀ ó ti kọ lẹ́tà tó kún lọ́bìnrin ọlọ́ Ìsìnkú ìkálẹ̀ ìsìnkú torí pọ́lẹ̀tì náà sí ìjẹkúrú jẹrá àtọ́lẹ̀kùn àbá ọlọ́wà jọ mí ọwọ́ káyà ní lójú ànábì wípé ìtẹ́lẹ̀ ìgbàgbọ́ kúrò mí máa ń gbìnà àti àlànà tó dìbà èyí tó bá jẹ́ àláàrí yí lórí ilẹ̀ onífẹ́ máa jẹ́ ẹgbẹ́jẹ́ àbá ìkèrèsì sí à ń sọ̀rọ̀ àwọn tí wọ́n kọ́wọ́ jẹ́ ní o èyí tó kàwákọ́ ló ti tọ́ta wà láàpá ìyá wa wọ́n wà ní pọtakọ́tù lé ti kọ́ àwọn ọmọ ìyá lára ti wá sí ni wọ́n ni wá sọ̀rọ̀ àwọn gbogbo ìsìláàmù sí léwọ̀ àwọn sọ̀rọ̀ kẹ̀yìn ìyá mo ní mọ́ tó tẹ́lẹ̀ wọ̀ ní ọ̀nà tí wọ́n fi tí tún ìdájọ́ owó kẹ́lẹ́ tí bá rùn sí wọ̀. ẹnàkó wà kọ́ ní corruption ní corruption ní àyàfí ọgọ́rọ̀lọ́ àyàfí kí arẹ́bìdì bá ti sọ̀rọ̀ òkú tí wọ́n bá fún yí látùrà mẹ́rin tí wà sọ̀rọ̀ arẹ́bìdì bá ti sọ̀rọ̀ òkú tí wọ́n bá fún yí Tọ́lọ́rí gbogbo nǹkan mọ́jẹ̀wò omi ìtàbọ̀ ẹ̀jẹ̀ láyé ọmọ ẹ̀jẹ̀ àdáadá pẹ̀lú ìgbà ọjọ́ tó jẹ́ àdáà tó jẹ́ ìwọ́n.

alábàlá kan mẹ́tẹ̀ ìfẹ̀sí látọ̀ àmẹ́ta tí ọ̀rọ̀ mú lára ẹ̀ lórí ìkẹta yóò mú lára aya lórí ìkẹta yóò mú lórí ọ̀rẹ́ lórí ìkẹta yóò fi mọ̀ wípé òun jẹ́ ní látọ̀ àwọn òṣèkiri sọ̀rọ̀ náà jẹ́ òṣèkiri ọ̀má kìsọ́nà ọkọ̀ mímọ̀ lọ́nà jẹ́ jìnnì sẹ́kẹ̀tọ̀ àti ìgbà fún yẹn Àwọn ọmọ sàlẹ̀ ìgbàgbọ́ àwọn. Àmìyà. Àwọn ọmọ tó lọ kọ́nà. Bàbí ọlọ́wọ̀ alóhù. Orí kò gbẹ́ni tọ́bára kọ́kan. Ibú tọrọ mi. Wọ́n náà mú tọrọ mẹ́. Àti tọrọ ti ní náà. Ọya, tẹ́ta ọ̀sán lọ́ra. Nípa ọwọ́ ń gbọ́ ọ̀nà tó gbà àwárí bẹ́ẹ̀rẹ̀ péré péré tọ́jẹ́ sí pé ọ́tí ọ̀dọ́ lọ́nà sí èsì àlá nínú mẹ́ta ọmọ tó fi wọ́n sọ ara rẹ̀ mẹ́ta ọmọ péré nù ọkọ̀ ẹ̀bẹ́ẹ̀rẹ̀ péré ọjọ́ ọ̀nà ara àrámù tí è ṣe àlá àlẹ́bìnrin láti ìlú máa ká náà Gbogbo ìgbàgbọ́ bá ti bẹ lọ́rùn ẹ̀ ọlọ́run nígbà rẹ̀. Ìjọba pẹ́tẹ́lọ̀ bá ti jẹ́ ẹ̀dùnjọ́ ọmọ ìjú owó olówó lọ. Ìwà rẹ̀ o. Ó bí bí àrùjọ owó ọ̀dọ̀ ọ̀mọ́. Àwọn ọmọ ẹgbẹ́ àwọn ajá lórí ìmìtẹ́wà lẹ́nu. Adókèrè ìsìnà àti àjọ́ aṣọ ti lọ pàtà. Ọ̀nà láti fọ́wọ́dún láti máa kírun. Ọ̀nà àrápò láti kiri. Káwọn ò rí làbúta bá. Ẹ̀sí wọ́n ni yẹ́ tí ó ti so ẹni tó lọ́lọ́ kówó olówó jẹ wọ́n wá kó jẹ lọ́ba túbá ọba láàájú ó fẹ́ tí mi gbọ́ ní makọ́lù ìbọ̀nyí bọ́ sọ fún mi etí mo fi gbọ́ níwájú kàápà pé ó bí ọmọ pé yóò ní àbáà ni

Àwọn ojú máa kọ́ jẹ àjẹ́gbé lọ́dún pọ̀ ọ̀rọ̀ ọjọ́ máa jẹ́. Ètì lè gbọ́ òun kí ni bàbá ti gbọ́ òun. Ètò tó máa ń sọ fún mi. Òkú wá sọ mọ́. Ìwọ́n hmm, wá ní kàábà. Ṣíkẹ́ tí ó lọ́rọ̀ jẹ́ lọ. Kọ́mọ̀ pé ibi ń jẹ wọ́n láwùjọ yìí, ọ̀dọ̀ wa bá lójú bẹ̀rẹ̀. Wọ́n lọ bá ti jẹ́ lọ́wọ́ àti pé mọ́ta. Ẹni jẹ́ ní ọrọ̀ ọ̀dọ̀ wà ilé rẹ̀ lórí. Títẹ́ tí ń jẹ ọ̀dá òun ní fún ọmọ rẹ̀ ìdá lọ. Nínú ìtàdúrà ọkọ̀ máa tẹ̀síwájú nínú ẹ̀dá mọ̀jẹ́gbé. Àdẹ́wòta nínú, nígbà àjọ láti fọ́bẹ̀ sí bàbàjẹ́, kí láti wá fún ọ̀dẹ́. Ìlàlẹ́ máa ń yẹ àfihàn àmọ́ kílẹ̀ yà bí ìrìn rọrẹ̀. Ìgbẹ́gbẹ́ rẹ̀ ìyẹ̀fẹ́ àmọ́ ìyàkóso òbí lókùnmẹ̀ Àwọn obìnrin tó yẹ tó fi wọ́n wá bí àpá àwọn ilé ìgbé tọ́lọ̀wọ́ ọ̀gbà ó ní ṣàbí bá láàyò káfàrò àdìkàbí ìjọ ọ̀dá èèyàn ọ̀dá dà hmm. bàbá ti sọ̀rọ̀ ọ̀dá ewọ́n tó múlọ ọ̀dá àti ìtàjẹ́wò bàjẹ́ máa fi fún máa fi Tẹ́bàbà ní kọkà lọ, ẹ̀sì yìí kọkà iṣẹ́ pé lọ jẹ́ iṣẹ́ owó ẹ̀, ọmọ jẹ́ àbá, ẹ̀sì wákà púpọ̀ lóríta àjù nínú ẹ̀sì. Ọdá àjù ẹ̀, ọdá àjù mú gbogbo ẹ̀sì. Ọkùnrin náà ti sọ̀fíà Sọ̀rọ̀ tí ń tẹ́ níbi kéèjọ máa kí o ọmọ wà sápọ̀ àkọ́kọ́ fún mi. Sọ̀rọ̀ tí tẹ́ níbi kéèjọ wà ní sápọ̀ àkọ́kọ́ Orí ọlọ́lọ́lá, láti ilẹ̀ tí jẹ òòlé orí pẹ́pẹ́ ọ̀nà máa wú ọ̀nà àbúrú gẹ́ẹ̀rẹ́ ọ̀nà rẹ̀ tó bí ọ̀má lọ́nà orí púpọ̀ ọmọ ìpàdé sábọ̀ àkọ́kọ́ ọ̀nà máa jẹ ọ̀nà tó máa jẹ àbí ọ̀má lọ́nà orí púpọ̀ ọmọ ìpàdé sábọ̀ àkọ́kọ́ Òṣìṣọ́lọ́wọ́ ẹ̀sí wá ọ̀ṣùlọ mẹ́rin sí ṣe lọ́mọ tí yí ìsànlẹ̀ ẹ̀sí wá pàtàkì ṣe yóò tó gba iṣẹ́ ọ̀tọ́jú wa ó máa jù pàtàkì Ọdí ọmọ wa hánìbò. Kí o sì yáta rẹ̀ tó fi ṣèjọba tó fi pa corruption tó fẹ́ gbé pẹ́pẹ́ nìkan ìlú dúró bèèrè tó ní wà sàlàyé kí tó ní nípa ọba tí kò sẹ́tọ́ lókè ọwá tó sọ tó kìí Yọ́wà wo tí ń dà, jẹ́ dọ́kà ọkà onírú torí àti wà ní. Èyí tó kẹ́yìn, láti fi láti sílẹ̀ torí àti. Òun ni bẹ́ ti wá ó kó ti ìjẹkúrú jẹ látorí wípé kò sì tẹ́ ọkà wọ́pọ̀. ní gbogbo ẹni tí a bọ́tà títẹ̀ ìṣẹ́. Ó ní gbogbo ojú ọjẹ́ ọrùn Ẹ̀sí bá ti tẹ́ wà hmm, ní. Ìjọ ọjẹ́ Ìjọ ọmọ Yẹ́wà bá nílé ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ní fún wa àkọlé fún. Láti fún ní ẹ̀tọ́ ẹ̀ ní tọ́kọ́ fún wá nílé ní eléyìí àwọn ọ̀rọ̀ lóò. Àdẹ́bì ní gbogbo tọ́ bá nílé ní ẹ̀ ìjàmbá corruption ní ẹ̀rọ yìí wà nítò òdodo ọwọ́ àlápọ̀ rẹ̀ ṣùgbọ́n kò sí lórí wọn láwùjọ wa ọlọ́pọ̀ sànà wa. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò bá ti kò kí ó ti lé mi bá. ibi tá a lè padà dá padà sí tí ó ti lé wa jù òun ni pé kálukú wa ká máa ti tẹ́sí ọkàn yìí. wọ́n gbọ́ bàjẹ́ bí àbá ti sẹ́kọ̀ọ́kà tó jẹ́ wípé ẹ̀mí nìkan la ti sẹ́kọ̀ọ́ àlejò ara yìí ẹ̀sìn wa wọ́n sì jẹ́ kó yé wa pé ọjọ́ kan jẹ́ tí wọ́n pè lọ́jọ́ ṣùgbọ́ èyí ti kálùkù wa kálùkù tí kálùkù wọ́n sí ro gbogbo sórí ìwọ̀dù ọlọ́ ọba tí ìjẹ́kọ̀ pamọ́ fún gbogbo tó ní kọ̀ọ̀kẹ́ wa dáàkì ní òun ni ó àkọọ́lẹ̀ rẹ̀ fún àlọ́dọ̀ ọlọ́run tọ́ba dìjọ́ àti yánà wàkúnlá ìrìsáà ni àjọ̀dá ọ̀tọ̀ ìrọ̀hún ìrìn ọlọ́pìnì bàbá tí ti gbé ìwé tí a káàkù wa ó ti wà lọ́wọ́ wa wọ́n yóò kùnrin tó láwọn olóògbà ti yá àmà ti kì táàbà ìṣẹ́gbọ́nàwò ọgbẹ̀rẹ̀ dájọ́ ọgbẹ̀rẹ̀ wọ́n wá tẹ̀sílò tó lẹ́rọ ń bẹ̀rẹ̀ lórí inú mẹ́rin ọlọ́wọ́ wá tẹ̀sílò gbogbo wà tẹ̀sílò ìtẹ́lẹ́ òṣìṣù Àlòdí ìdájọ́ ọlọ́wọ́ mọ̀ra pẹ́pẹ̀ tó bá tẹ̀lọ́ ọ̀pọ̀lọpẹ́ kú òun náà lọ́pọ̀ tìlútù ní ẹlẹ́ ìbáyìí. Àgbẹ̀lẹ́ yìí náà àdìbẹ̀lẹ́ lọ́pọ̀. Wọ́n ti tìlútù ó ọ̀pọ̀ àdìbẹ̀lẹ́ kálùkù ló ti ṣùwà rẹ̀ wọ́n ìgbọ̀rọ̀. Ìgbìlá ìtàbẹ̀gà kàbẹ́ bí na mú sí kàrí àwọn aláàrẹ̀ ìṣòro wà pọ̀lá. Ìgbà rọ̀wọ̀ àtìkúlá ìtàbẹ̀gà síra. Àmín. Gbogbo ìtẹ́lẹ̀kọ̀ ọ̀kan wá dáa kò sí. Ọkàdà ẹni tàà wí.

وينفعه كل المستمع والراوي أباه أنتي Nípa wọn ní ọmọ àgbà òwú ní ọmọ náà lọ sáàbí jáde jẹ́lẹ̀ yìí, ọ̀dọ̀ àtẹ́lé àtàwà tàbí ìlúpẹ̀gbọ́ ọlọ́dún sí alápàá àmìnà gbogbo ọ̀nà àkọ̀ṣẹ̀ tẹ́lẹ̀ kọ̀kan wà tàbí jẹ ọlọ́run fi ọ̀nà àlá tí ó rọ̀ wá lọ́rọ̀ kó òbí ara àmìnà ọlọ́run àdínà ìhàlálìkà àràmì àmìnà ọlọ́run àdínà bí àlálìkà àràmì àmìnà àbí tóbi rẹ̀ àti yọ́ ìrẹ̀bí àláàrí rẹ̀ tí rọ̀ wá lọ́rọ̀ gbogbo ìrẹ̀bí àráàmù rẹ̀ àmìnà gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ti ríṣẹ́ tí ń bàjẹ́ tí ń bàmù tó ṣe ń rí àtìkì àláàrí látàrí ọlọ́dún olè tó wà. Amina. Àmìnà pàgbàríkà sí fún wa. Amina. Táàbì lè dojúkò níbi tí ọ̀tọ́. Amin. Táàbì lè dojúkò níbi àwa. Amin. Ó rọ̀ wá lọ́rùn wájú rẹ̀. Amina. Ipò orílẹ̀-èdè yìí wà ọlọ́wà mi tó bèrè àti jọ. Òsì tó lè tó ààyè tí ó tí ò bí ẹ lórílẹ̀ ayé ìgbẹ̀ ní kìrìtà wà yìí ọlọ́wọ́ akíkọ́ ẹ̀ṣẹ́ sí àwọn ọkà sí láàrin àwọn ọmọnìyà níbi tó ní ìdàkúdàpọ̀ ìdàmú wàhálà ọmọmọ̀ sí láàrin ọmọnìyà ló fi yẹ àwọn kájí olórí mọ́lá àtò rẹ lórí ilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà yìí ọlọ́mọ tuntun. àmì ìrìnà tó sí èyí tí ó tòrè fún wa àmì ọlọ́run rántí àánú rẹ̀ sí wa àmìnà gbogbo àwọn tó lò láti ẹ̀jọ́ lórí àtọ́wà ń pẹ̀lú torí tàwọn àti ó lò pípàtà ń Nígbà tí ìjì ní ààrẹ jẹ bẹ́ẹ̀ ni kékeré jẹ́ pẹ̀lú ọmọ ilẹ̀ fún wa bí èmi òsì ní ààrẹ tọ̀. Àwọn tó wà tẹ̀ yí ọlọ́wà àbíọ́ láti lò wọ́n tó dáadáa wa. Àríyìnà. Ọlọ́wà láti lò wọ́n tó dáadáa wa. Àríyìn. Láti lò wọ́n fún àyípadà orílẹ̀-èdè yìí. Àríyìn. Wá tẹ̀kọ̀kan náà ẹ̀kọ̀kan wa náà lẹ́rin tẹ̀. wa náà lẹ́rin tẹ̀. Àríyìn. Àánú rẹ̀ ti bá wa gbé. Àríyìn. Ìbùkún rẹ̀ ti bó wá. Ọlá àti tóbi rẹ̀. Inú olùwà ìdábìkì mẹ́jọ tàbí. Àmín. Ìbùkún rẹ̀ tó ti sínú ìlú náà, ọlọ́dá kan mọ́ mú kú. Àmín. Ọlọ́dá mú kú. Àmín. Ìlú àbáta ìlú náà, ọjọ́ ti pẹ́ lọ́wọ́ ti ní kí àjọṣepọ̀ ọwà fún wa pẹ̀lú ìlú yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbẹ ọmọ ẹnu wa ẹ̀tí èmi ẹjọ́ jẹ́ alájọ kẹ́kọ̀ọ́ pọ̀. Ọjọ́ pé ìlú yìí náà ni wọ́n ti kó ọlọ́dún ìṣọwọ́ di èèyàn ńlá. Ọmọ àwọn tó jẹ́ bàbá tààmọ̀ wọ́n ní bàbá ẹ̀kẹ́ nínú ìlú yìí náà bọ́lá oòrùn òṣèlú yìí nílò àlùbáṣà rẹ̀ mọ́ta fún mẹ́ ọlọ́run kó wá fẹ́ wa ó kó wa lọ́ba àlùbáṣà ọba àwọn tọ́jẹ́ pé olóòkọ̀ wọn náà ni wọ́n gbọ́gbẹ́ ìṣòrí náà ní ẹ̀yà gúnmọ́wà àfihànṣí ọlọ́jẹ́kẹ́ láti pẹ́ ọ̀hánìyà ọlọ́jẹ́ láti pẹ́ ọ̀hánìyà àwọn ọlọ́jẹ́ ọba ilé ọ̀hánìyà ọlọ́jẹ́ òtì ní àmìn lọ́bí bàtàlélà àmúrámìnà àti ṣékòyí àti fún bàbá wa ọba méjèèjì hmm. wọ́n wá fi ìjókòó tí wọ́n fi wá pàtàkùránù lé hmm. ọ̀fìyẹ́ bàbá wa rájò sí yóò ló tẹ́lú jáde lúnà nígbàgbò lúnà nígbóná lọ́wọ́ ni tó tẹ̀lé náà lọ́wọ́ ọkọ̀ yíò ṣe ẹ̀kọ̀kan àwọn ọlọ́wọ́ bàwà pé ìtàṣílọ́bẹ̀ onídásí ma fún wa lọ́wọ́ oníjọ́ jásí ma àṣẹ́kún ní owó àṣẹ́kún ní ìmọ̀ àṣẹ́kún ní bẹ̀rù ونشهد أن لا إله أنت نستغفرك ونتوب إليك البويبة من خليرات الأوروب فانت أنت فطلق للعابدين به أنت بتنام مقامة الهلوح إلى أقل أنت رشيد فعرف الإمامين